يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الحمد لله الذي هدانا إلى الإسلام هدانا إلى الإسلام الحق والصلاة والسلام على نبينا محمد صائب الحق وعلى آله وأصحابه الذين دافعوا عن الحق إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan tó wá dájú wakọ ẹ̀sìn Islam ọlọ́run ọba láàní ọ̀fíwá mọ̀nà kìí sí pàwà láfẹ́ra wa mọ̀nà àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ́ mọ́ wa ipé a mọ̀nà òun náà ló jẹ́ ká máa mọ̀nà àwa bẹ̀rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ̀mọ́ tó sọ wá nù ọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́ jẹ́ sí ìnà lẹ́yìn islam ọlọ́run fi wá mọ̀nà sínú ẹ̀sìn islam ẹ̀sìn òdodo gbogbo àwọn tí ò tí rí ìmọ́lẹ̀ islam náà kọ́lọ̀mọ́ bá fi mọ́lẹ̀ àwọn náà nínú àwọn tí èsè mùsùlùmí àbá àwọn tí wọ́n ń pẹ̀lú àwọn ní mùsùlùmí tí mo sì ti ṣe islam ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad kọba gbogbo àwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami ẹjá lọ lè máa yí pé èyí tó dájú nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́ òun náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Qur'an ẹ̀rí ìmọ̀nà tí ọtọ́ ìmọ̀nà tí kò ní dàrú òun náà ní súnà òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ètò burújà yìí nínú nǹkan tó wà lérí ilẹ̀ ọlọ́run òun náà ní tí wọ́n pè lẹ́sìn tá àràkọọ́lẹ̀ fún náà lù Qur'an àràkọọ́lẹ̀ náà àdíyèsí wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ ọlọ́run sì ní gbarú ẹ̀ torí ànà ní ọ̀jẹ́ nígbà wọn ti tọ́wọ́ sọ́nà pẹ̀lú Kùránì àtàdé sí tí yẹn tó wọ́n sì mí tọ́lọ́wọ́n máa jẹ́ mànà èyí tó ń sin yẹn yọ́ máa jánu tànàbí fi ní gbogbo bídíà pátá ànà ni kọ́lọ́n wọ́n jẹ́ abá wọn sí bídíà àwọn tí wọ́n ń ṣe náà kọ́lọ́n bá sí wọn lọ́wọ́ rẹ̀ ẹ̀yọ́ مؤسسة أذيفة الإسلامية mo kí àwọn elétò ní مؤسسة أذيفة الإسلامية أذيفة Islamic Foundation mo kí wa mo kí gbogbo àwọn elétò ọbẹ̀ ìlérí tó ti bẹ̀rẹ̀ èdè ríbi tó parí sí ọlọ́mọ iye gbogbo yìí kọ́lọ́run kọ́ wọlé agbára rẹ̀ gbogbo ìyànjú lérí ẹ̀sìn islam tí a ń ṣe kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa àwọn brothers wa nínú islam àti gbogbo àwọn tàbí ẹjọ́ mọ́lé kí ó bí tèmi báyìí ipé àánú ọlọ́run àti kí ọlọ́run kọmọ bẹ́ni kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní kí gbéyàwó ní àárọ̀ yìí ọ̀rọ̀ ta ní bùkátà sí láwùjọ wa àwùjọ àwa Yorùbá especially lásìkò tá a lò lọ́wọ́ yìí òun náà ni kaifa yu'rafu al-islam al-haq wa ulama al-haq fi al-waqt al báwo la fẹ́ dá islam òdodo báwo la fẹ́ dá mọ̀ lẹ́yìn náà àwọn tí ó fi islam náà mọ̀ wá òun náà làwọn àfẹ́sìn bóò láti fẹ́ dá wọn náà mà torí ilẹ̀ ti sú ilẹ̀ ti sú báyìí ẹni tó wá nílẹ̀ òsúnlẹ̀ yorùbá ń parọ́ gbogbo bí tá a rò pa ti rí ìmọ́lẹ̀ òkùnkùn là ń bá mẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí tá a rò pé a ti rí ibòjì tá a sà sí òòrùn là ń bá mẹ́ ẹ̀yàn màyá ọ̀pọ̀lọpọ̀ bí tá a ti rò pé ẹ bá débẹ̀ àárín má ẹ̀sìn òdo là ń bá ń bẹ̀. bọ́dọ̀ bá wá rí báyìí kálukú ọ̀wá ṣàkíyèsí ara rẹ̀ nítorí pé alìsílámù alhaq ìsìlámù tòótọ́ èyí tà nẹ́bì ṣe wọ́n ta haqiquhu والغاية العظمى من خلق الكون والإنس والجن ومثل العبد جميعا ọlọ́run bá ńlá ọdá gbogbo ntaari àti ntaari nítorí kálẹ̀ wá sí ìsìláàmù níbẹ̀ ọlọ́run ti dá sánmà ó ti kó nǹkan bẹ̀ ó ti dálẹ̀ ó ti fi nǹkan sábẹ̀ ọlọ́run bá ńlá ó ti ṣètò gbogbo jíjẹ múmu sérí ilẹ̀ kó tó dá àwa ọwá dáwà ọwá tìwá ó ní ẹ máa lọ sérí ilẹ̀ kí ló ní ká wá ṣe jàmá ó ní ká wá sí ìsìláàmù islam lọ́lọ́run torí ẹ̀ dá wa o nítorí islam làlá fi dá wa islam yìí ó gbọ́dọ̀ wá ṣe déédé islam tí ànábì mú wa torí tọ́lọ́mọba alẹ́ àbá ń sọ̀rọ̀ nípa islam nínú alukoran islam tí ànábì ṣe ní maka tó ṣe mọ̀dínà ní ọlọ́run rí bóò láti wá rí fọ́tò islam yẹn àwa ní bùkátà sí kabelon kamasadua kọlọmọdé àṣekéwóké kọlọmọdé àṣetẹraka kọlọmọdé àṣe àfájòkòtì kọlọmọba àlá kọmọdé àjòkòtì àwọn tí wọ́n ti sọnù torí bẹ́yìn bá bá fọ́jú rìn inú gbẹ́lẹ̀ yẹn lọ́jọ́ wọn ẹ̀yọ́ mayami nígbà ọlọ́mọba àlá tí Ọ ọkádà alápé ànábì adam aléṣọ́látù wasalam yóò jẹ èso tọ́lọ̀ ní kọmọ́jẹ nínú àlìjẹ́nà ọlọ́n kádà arábẹ̀ nígbà ọjẹ́ tán ọlọ́n fèríjì ọlọ́n wá pàṣẹ ipé nígbà tí rí bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim qala habita minha jami'a ọlọ́n ọba ní adam àwa ẹbọ́ sérí ilẹ̀ ẹ máa lọ sérí ilẹ̀ gbogbo orí àṣetáni kọ́ wọ́n léhun náà bọ́sẹ̀rí ilẹ̀ nígbà tí ń lọ ọlọ́run bá sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ ń lè rí wájú ọlọ́run wọ́n ní gbogbo wọn lèmi ó sọ́dọ̀ lórí burúkú la uqwiyannahum ajma'in gbogbo wọn ní sọ́dọ̀ lórí ibú la'aq'udanna lahum siratakal mustaqim ojú ọ̀nà tí wọ́n gbà rí ọ̀nà wọ̀ ọlọ́run níjòkó síbẹ̀ ní ma wá dá wọn padà ìní ni wọ́n rin ojú ọ̀nà rẹ̀ ọlọ́run bá ní ẹbọ́ sílẹ̀ ba'dukum li ba'din adu àwọn ọmọ yín àwọn àrọ́mọdọ́mọ yín wọ́n máa jà sílé ayé wọ́n máa sọ̀tá ara wọn nítorí ayé tẹ́bá gbọ́ hey níbìkan pé wọ́n ní ariwo sọ́bìkan tẹ́bá débẹ̀ kí ni wọ́n jà sí jama ọ̀rọ̀ ayé ọlọ́run bá ní fa imma ya'tiyannakum minni huda a máa nú tí ń ṣe fún yín ni pé ìsìláàmù ń bọ̀ wá báyìí ń fún yín ní ìsìláàmù ń fún yín ní huda ìmọ̀nà kínú ìmọ̀nà náà jama al-islam famani taba'a hudayi ẹni tó wá tẹ̀lé ẹ̀sìn yẹn ẹ̀sìn tí mo fẹ́ lánṣẹ́ yẹn islam fala yadhillu wala yashqa ọlọ́run bá ní ẹ̀yin àtàwọn àrọ́mọdọ́mọ yín ẹni bá tẹ̀lé ìsìláàmù yẹn kò ní sọnù nílé ayé torí ìsìláàmù ni torchlight tá a fi ń rí náà nínú òkùnkùn so ilé ayé òkùnkùn ni ìsìláàmù ló dé òun ló tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti wá di ìsìláàmù yìí mú nínú yín nínú àwọn àrọ́mọdọ́mọ yín fala yadillu fi dunya kò ní sọnù nílé ayé wala yashqa fil akhira kò sì ní sórí ibú tó bá di akhira tó bá dọ̀rùn ẹni bá ti sọnù nílé ayé kí ni lọ́lẹ̀ ṣe lọ́rùn jama ìlọ́lẹ̀ sórí burúkú ni kọ́lọ́mọdé sọ ẹni sọnù náà lẹni tó ṣe Islam ẹni tó ṣe sórí burúkú lọ́rùn tí ò sórí burúkú mi lẹ́yìn ẹ̀ òun náà ni tó kú lérí ẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọlọ́run ọbẹ̀ ọ àmáṣe àgbọ̀n àmànà ìwọ́lọ́wọ́n ọba lọba tí tọ́yìn sọ́nà àwa àtọ́mọ́ wa àti àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́mọdé wọn sẹ̀sìn mí lẹ́yìn Islam ọlọ́wọ́ba alá ọ̀sánláyé fún wa nínú Al-Qur'an Al-Karim tí gbogbo wa kálí gbáradì ọlọ́wọ́ba ní wa ma umiru illa liya'budullah ọlọ́wọ́ba ní ìpayé Allah mukhlisina lahu ddin èmi nìkan náà ni ẹsẹ̀ sìn ẹ má tún sin nǹkan mi mọ́ mi ònàfà tẹ nígbàgbọ́ tó jiná ìgbàgbọ́ tí ò sí lúbúlúbú kan bẹ̀ mọ́ kẹ gbà lánìkan gbọ́ kẹ má gba nǹkan mi gbọ́ lẹ́yìn Allah ònàfà wọ́n yòókù mùsọ̀lá bẹ́ẹ̀ sí lọ yẹn ìrún mọ́tòrí ẹ̀dá yẹn o ìrún ní kẹ́ mọ́ lè kí láyé o wọ́n yóò tó zaka èyí tẹ́ bá sì ní ẹ máa bù fáwọn tí ò ní nínú àrísìkì yín ẹ máa ṣàánú ẹ máa ṣe sàárà wàdálíkà dinul qayyima eléyìí náà lẹ̀sìn tí ó dúró déédé ẹ̀sìn tó dáa tí ò sẹ́sìn míì tó tún dáa tó mọ́ al-islam ẹ̀yọ́ miami sí mo sọ lẹ́ẹ̀kan yí pé islam lágbọ́dọ̀ mú dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba Allah ó jẹ́ yẹ wáyé pé ẹ̀sìn pọ̀ lérí ilẹ̀ àmọ́ al-islam huwa dinul mukhtar islam nìkan lọ́lọ́run ọba Allah fọwọ́ sí nínú gbogbo ẹ̀sìn tó wà lẹ́yìn ọlọ́run ọba ní inna ad-dina 'inda Allahi al-islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run islam ni islam tí ọlọ́run ọba fi ti sọ́dọ̀ ara rẹ̀ yìí islam tá nábì ṣe ni o kìí ṣe islam èyí táwọn bàbá gbé wá kìí ṣe islam àtọwọ́dọ́wọ́ kìí ṣe islam eh, tí mọ̀tíkọ́lọ̀ islam tó ti dọ̀tí ọlọ́run bá ní islam tá nábì ṣe yẹn òun náà lẹ́sìn o ẹ̀yin náà yà wá o ọ̀nà tí wàá jìn ẹwọ àdìgbà tá nábì ti ṣe yíjìrá ó ti lọ́dún mẹ́tàlá ní maka kó tó ṣe yíjìrá o káfí mẹ́tàlá káfí kún fourteen forty two ilẹ̀ ti kún one thousand four hundred forty two years ago káwá tí wọ́n fi mẹ́tàlá kún ẹ̀sìn tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ní káwa náà ṣe gbogbo àtàwà láyé ẹ wá wojọ́ tí ẹ̀sìn náà ti wà ẹ wá wo báwa ṣe jìnnà sí maka sí ibi tẹ́sí ń sọ̀kalẹ̀ sí ẹ wo bá ṣe jìnnà sí madina sí bó láti wá rí ẹ̀sìn yẹn sí ẹnì kọ̀ọ̀kan wa àwa lọ lè ṣiṣẹ́ àṣekára and islam ẹ̀rí islam tí ọlọ́run ọba aláà tó ń rí fáàsì wọ dínú lẹ́sẹ̀ tọ̀dọ̀ ẹ̀sìn kan tọ́lọ̀ ń yọnu sí náà nìyẹn ọlọ́run ti sọ bẹ́ẹ̀ al-yawma akmaltu lakum dinakum ọlọ́run bá nílé ní ọjọ́ àràfá yìí wọ Muhammad gbogbo tó fi sìn mí mo ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ mo ti sàlàyé gbogbo ẹ̀ wà á ti mamtu alaykum ni'mati gbogbo ìdẹ̀ra mi pátá ọ̀pọ̀ rẹpẹtẹ àmọ́ ìtọ́ ga jù ń òun náà ni ìdẹ̀ra ẹ̀sìn mo ti parí gbogbo àánú gbogbo àánú tí èèyàn máa ń ṣe fún yàn mo ti ṣe fẹ́yàn àlùmọ̀ nàbì waraditu lakumul islam dina islam nìkan ni mo yọ ní sílẹ̀sìn gbogbo àwọn ẹ̀sìn tó kún kọjá ma ọlọ́run bínú sí níta gbọ́ yìí ni ẹ̀ mafhumu ní al-mukhalafa tọ́lọ́n bá ti lọ́hun bínú sí kankan opposite rẹ̀ ọlọ́run yọ́nú sí tọ́lọ́n bá ti lọ́hun yọ́nú sí kankan opposite rẹ̀ ọlọ́run sí kíní ọlọ́run bínú sí adẹ́kùn ọlọ́run ọba àlá ó ti bínú lé wọn lérí lójú ó tì wọn lọ́bẹ̀ al-islam ẹ̀rí ẹ̀sìn islam wọ́n dínú lẹ́tí wájiba ala al-insani an yamuta alayhi èèyàn gbọ́dọ̀ kú lérí ẹ̀sìn kankan àfi kó kú lérí islam ọlọ́run ó sọ fún wa yí pé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ wà láyé àfi pé islam lẹ jáde láyé tí wọ́n bá wí ọ sínú aṣọ tí wọ́n dì ọ́ tí wọ́n gbé ọ sínú pánsá àbí wọ́n gbé ọ sórí ẹní àbí wọ́n gbé ọ sínú pósí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí ló wà nínú pósí yẹn wọ́n mọ̀ pé wọ́n padà gbé ọ wọ́n padà gbé ọ jáde nínú ilé rẹ nínú ọlá rẹ àsìkò tó wọ́n gbé ọ jáde lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ wọ́n wá gbé ọlọ́wájú ọlọ́run hmm, sàárè iwájú ọlọ́run tẹ́nì kankan ò ní gbọ́ lẹ́ńbẹ́ àfọlọ́ ọlọ́run wá ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú islam èdè ìnájà máa tọrọ àdúrà fún gbogbo àwọn tó ti sáko lọ ní tí ọ̀sán ni wọ́n wá káàkiri ìdí wọ́n wá yẹn ní islam lọ ìfọ̀kànbalẹ̀ wọ́n wá o wọ́lẹ̀dẹ̀ ansala sakinata fi kulubil mu'minin ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo nínú islam nìkan lásọ̀ fọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí wọn lẹ́yìn bá ti ní islam ọkàn rẹ̀ ò ọlọ́mọ́sàbà dá wọn padà wálé al-islam ayyamayami òun náà ni ẹrù tààdì lọ́wọ́ tààgbé lọ́rùn tọ́lọ́wọ́ wa ti wò tí ó fi wá torí ẹ̀ síwájú náà àlùjánnà ẹni tí ó ní islam òun tiẹ̀ kò ní rí nǹkan kan mú déwájú ọlọ́run tayọ kọ́ dìde nínú sàárè ó sì lè wọ ọ́nà gbére ọlọ́run bá ní gbogbo ẹ̀sìn tẹ́ bá dì mú tẹ́ ti ṣe tí ẹ bá ti jẹ́ islam ẹnìkan ò ní gbà o ìsìláàmù tọ́lọ́run rí fáà sí bí ìsìláàmù tí ọlọ́run fà nábì ni o èyí tí wọ́n ń ṣe Mákà àti Màdínà o òun láàmà lọ lè wá o ọba jẹ́ kéèyàn tíráfù nítorí ẹ̀ kéèyàn lọ lè bá wọn àfa ẹ̀dákun ìsìláàmù o lànàbì fílẹ̀ kó tó ṣe kí ni kó tó lọ kìí ṣe ìsìláàmù tó ti di eríṣiríṣi ní ilẹ̀ tiwa nílẹ̀ Yorùbá ń bí mùsùlùmí pọ̀ àmọ́ àwọn tí wọ́n ní ìsìláàmù tó nǹkan bàbá kúkú lọ́nsìn tàbá tó ń lọ tá lọ́nsìn gbogbo ọmọ kílíà ẹ̀kan tó wà wálé ayé ní ẹ̀kan tó wà náà nìyí tó ti kú jìtẹ̀ ti tán ẹlòmí tó kù ti ń bọ̀ ẹ̀dá kun ẹ̀dá ń padà òrùjọ́ ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò wúlò ní ìgbà tó wà dákẹ́lẹ̀ wà mọ̀ àwọn mẹ́ọ̀ dákẹ́lẹ̀ ni jama kò sí ní dọ́là ọlọ́mọkà wa mọ́ wọn àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn ẹbí wa ọlọ́mọkà wa mọ́ wọn lẹ́yìn náà ni wọ́n kú òní dọ́là ẹlòmíì yín tí ń palẹ̀ máa kú ó sì kú àádọ́ta ọdún tí ó lò lérí lẹ̀ yín tí ń palẹ̀ máa lọ́wọ́ ó sì kú àádọ́ta kò sẹ́nìkan tí ó dì í kò sẹ́nìkan tí ó fi lé e ọlọ́wọ́n bá ní wọ́n mọ̀ yẹ tẹ́kẹ̀ zayira islam dina ọlọ́wọ́n bá ní ẹni bá gbé ẹ̀sìn míì dọ́rùn zayira islam kì í wá sí islam tá nàbí mú wa tó sàlàyé ẹ̀fọ́ ara maka àtàrà madina sẹ́fà ń rí ifá sí maka àti madina ẹ̀hẹ́ ibi ẹ̀sìn tiwa ti wá nù. ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá gbé ẹ̀sìn míì tó bá gbé wa sọ́run kì í islam ló gbé wa ẹ̀sìn náà ni nígbà míì èèyàn máa ń ṣe ìsìláàmù tó jẹ́ pé ọ̀tọ̀ ní tánú oṣù ọ̀tọ̀ ní ti ṣe o ìsìláàmù ló ń pè àmọ́ kì í ṣe ìsìláàmù nínú alukur'ani àti sunna èyí ní pààyàn lẹ́kún jù torí yóò ṣe wàhálà lásán yóò tún wá lọlé wọná lọ́sí ní bùkátà sí ká chẹ́ẹ̀kì ìsìláàmù wa ọlọ́run bá ní fàlàn yóò kúbọ̀lá mínú bẹ́ẹ̀ bá ti gbẹ́sí mi dání tọ́ba ilé jáde láyé tọ́wá gbé wá sọ́run tó rò pé òun fẹ́ ọlọ́run ní fàlàyé ń pè bàlà mi nìwò ọlọ́run bá ní kò sí ní tí ó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wọ̀ fìlà áhẹ́rẹ́tì min al-khasirin ọlọ́run bá ní yọ́kàn bí àlìkìyàmà lẹ́ni tó ṣòfò lẹ́ni tó fòṣe òfò ni ẹ wò wàhálà téèyàn ṣe lé ayé kátó jẹ kátó mu kátó wọ̀ kátó gbélé ẹ wò wàhálà téèyàn ṣe alọ́mọsílásílẹ̀ márùn-ún lójúmọ́ ìrìn lóru ó gbàgbé ramadan ọlọ hajj ọ̀nà owó ṣe sàrà ọwọ́ adọ́rùn wọn wá ní ìsìláàmù ta ni ó ṣe kéètì ó ṣe yìí ọlọ́run ní tó bá ti yàtọ̀ sí ìsìláàmù àná ọlọ́run ní ẹnìkan ò ní gbà lọ́wọ́ torí ẹni tí ó sì islam àtẹni tí ń ṣe àmọ́ kò ṣe bí wọ́n ṣe ní kó ṣe bákan náà làwọn méjèèjì nànàbì ní kullu bid'atin dalalah ànàbì ní ànàbì bídíà ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni bá ṣiṣẹ́ sí tọ́jẹ́ pé ó ṣe àmọ́ tán ni ó ṣe kó ṣe ọ̀nà tán ni wọ́n gbà ṣe kó fi ṣe ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ bọ́lá inú náà rẹ̀ náà wàlàdíyánu al-baqiya gẹ́rù islam bátìlá bí ádìhì àdílá as-sahiha àwọn èrí ta kó wáyé ó jẹ́ àmà pé gbogbo ẹ̀sìn tí ìbá ti sí islam ẹ̀sìn tí ọ̀dá ni ẹ̀sìn tí yìí ó máa ṣe nílé ayé tí ó máa ṣe pẹ̀lú ìdààmú tọ́bá wa tún wá wọnú sàárè yóò máa wá jìyà táyé ó fi parẹ́ tọ́mọ́ tó wá gbé dìde nínú sàárè lọ́jọ́ ìdájọ́ iná nìkan ni ọwọ́ kò ní wọ náà kó tó wà lè jẹ́nà iná ọlọ́run ní ọwọ́ kọlọmọsẹ̀ wà lọ́mọ náà ìsìláàmù náà kọlọmọsẹ̀ di amúdélé àjò láwà yìí jàmá àjò láwà mí bá ń bẹ lájò e-, èèyàn máa rántí ilé àlìjánà nílé wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa kọlọmọsẹ̀ síbẹ̀ fún wa àyígbà sàtífíkẹ́tì à ń bẹ ní o torí tá a bá ń pàkíyèsí pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe wọn ní sẹ́yìn ti wà lìjánà náà ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ńlá ni àìwọ́ padà àti màbá wọ̀ àmá ń bẹ̀ kọ́dákun kó ṣe iṣẹ́ àlìjánà ní rọrùn fún wa kọ́ àwa ń bẹ̀ kó fi àánú rẹ̀ kún fún wa torí iṣẹ́ nìkan gbìyànjú àlìjánà kọ́ wá sí wa lọ́mọ àlìjánà ìwọ náà ti wà náà ń sọ bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n wọlé àánú rẹ̀ kó sì kọ́lọ̀n lè bá ṣe ọlọ́mọ àlìjánà láàfi dákẹ́ ọlọ́run ọba ó declare ní al-Qur'an ọlọ́run declare wípé ẹ̀sìn ṣẹṣe ìbọ̀rìṣà wọ́n bọ́gí wọ́n bọ́rin wọ́n bọ èèyàn wọ́n bomi ọlọ́run ní ìṣẹ́sìn tó wọn lọ Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wa man yushrik billah gbogbo ẹni tí bá ń bọ̀ nǹkan kan faqad dalla dalalan ba'ida ọlọ́wọ́n bá ní ó ti sọnù kúrò lójú ọ̀nà islam ó sì jìnnà ẹ máa ní èèyàn ti sọnù ọ̀nà ẹ ti jì ìdúmọ̀ ni pé kò lè rí ní ti ń wá yẹn lójú ọ̀nà yẹn torí ó ti sọnù ní ti ń wá yẹn ó ti sọnù kò lè rí mọ́. eléyìí ló jẹ́ a máa sọ fún gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí òdodo tí aláwọn tí wọ́n ń bọ òrìṣà egúngún tí wọ́n ń ṣe orò ìdílé wọ́n ń ṣe orò ìgúnnukó ìgúnnu lákòjọ èwo ni wọ́n ń bọ ní àdúgbò yín bí àbí kò sí ní gbogbo kàràkàrà bí láti bá gàdójòdú wásálágbólé kò sí kẹ̀ ó ní wọ̀ mọ́ ọ̀yàn ń bọ̀ nǹkan fa kí ló ń sọ yìí. nítorí pé ẹni tí ó wọ̀ ná iṣẹ́ náà ni ó ṣe ẹni tí ó ṣe wàlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà ni ó ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run jẹ́ yé wáyé pé gbogbo àwọn abọ̀rìṣà wọ́n ti kú lójú ọ̀nà àwọn júù àtàwọn kìrìsìtẹ́nì ńkọ́ ọlọ́run ọba aláàsọ̀rọ̀ tiwọn náà nínú alukur'an inú ìjà máa là á mọ́lẹ̀ báyìí ni pé kí kìrìsìtẹ́nì ò lè fi kìrìsìtẹ́nì tilẹ̀ kò lè wá sí ìsìlá inú ìjà máa ń là á mọ́lẹ̀ báyìí òun náà ni pé kí àwa tí a ní ẹlẹ́sìn míì tí ń lọ ṣọ́ọ̀ṣì nínú àwọn ìran wa ká lè mọ̀ pé a ti lose kìí sẹ́ni ó kú nìkan lèyàn máa lose ẹni tí ọ̀sẹ̀ sinẹ́ ti lose ẹ̀ lẹ́yìn náà káwa tá jẹ́ mùsùlùmí ká má lè darapọ̀ mọ́ wọn nítorí pé a ti débi à ń lọ nínú ìsìláàmù náà ni ọlọ́wọ́n bá aláàfẹ́ ká wà á sì ti wà ń bẹ̀ ká má tó kú ń bẹ̀ mọ́ nítorí a máa pariwo nìyẹn ọlọ́run ọba ní waqalat al-yahudu Uzairu ibnullah ọlọ́run ọba ní àwọn yahudi àwọn alòlùkítàbìnù àwọn tá a fún tíra síwájú ọlọ́run ọba ní wọ́n sì wá ń pe Uzairu wọ́n lòun lọ́mọ ọlọ́run waqalat an-nasara al-masihu ibnullah àwọn alátẹ̀wọ́ àwọn ní Isa al-masih òun lọ́mọ ọlọ́run dhalika qawluhum bi afwahihim ọlọ́run ọba ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ìsọkúsọ ni o tí wọ́n ti ń yanu yẹ ìwékúwé wọ́n ṣe kí ni ẹ ni wọ́n wí nítorí pé ẹnìkan ló bí uzair ẹnìkan ló bí masih isa àbí isa sá níyà ẹ̀sìn sóun náà lọ́dà ìyá ẹ̀ nígbà wọn lọ́lọ́ ni àbí sóun lọ́dà ìyá rẹ̀ ọ̀rọ̀ tí ò wọnú ọpọlọ ni ìsìláàmù náà lẹ̀sìn ọlọ́run lẹ̀sìn àlè ìsìláàmù haq ẹ̀sìn òdodo ọlọ́run bá ní yóò ìhùnà qawla alladhina kafaru ní tí wọ́n sọ jáde lẹ́nu ọ̀yàtọ̀ sí ní táwọn kèfèrí ìsáájú náà máa ń sọ àwọn tí wọ́n ń pe àwọn màláíkà lọ́mọ ọlọ́ qatalahumullah ọlọ́run bá ní ká dáa fún wọn bó ti sọ náà mú sọ tí wọ́n bá fẹ́ kọ wà ń bẹ àbọ̀kẹ́kọ́dá fún ọ wà kú mẹ kọ́ta láhùnmùlọ ayé láàánàtòlá àlehìm láàánàhùnmùlọ ọlọ́mọ ni mo ti gbé wọn jìnnà sí kẹ́mi nígbà wọn ti sèṣùlámù yẹn nkẹ́ wọn ìbá ní millions ọlọ́run ní wọn kẹ́ ìbá kọ́lé kọ́ mọ́ ọmọye mọ́ ọlọ́run ló wọn kẹ́ hmm, ìbá jẹ gbogbo oyè ayé gbogbo agbóhùn ayé ọlọ́run ọ̀kẹ́ ẹ̀dẹ́ lọ́nkẹ́ onílẹ̀ ọlọ́run ní anna yufakun ah, ah, kaifa eh, yansarifuna anil haqq kí wọ́n wá dé tí wọ́n fò dodo lẹ̀ tí wọ́n fẹ́ sìn òdodo lẹ̀ tí wọ́n wá ń sin rọ́ alikọ́ọ̀lìkù creation lọ́yẹ̀ ká máa sin ni àbí creator ọpọlọ tí wọ́n bá dàrú á gbà pé níta bá ti dá kò gbọ́dọ̀ jọ́ lọ́hùn ẹni dáa ni wọ́n máa jẹ́ ọlọ́hùn ẹ̀tọ́ ta gbọ́dọ̀ wá fún ọba dẹ́dà a gbọ́dọ̀ fún tí wọ́n dá torí ọlọ́run àti ẹ̀dá rẹ̀ ṣẹgbẹ́ wa ma huwa islam al-haqq nígbà tá a ti di ó yẹ wáyé pé ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé bí wọ́n ṣe máa ń wí ẹ̀sìn ẹbọ àti fẹnukò pẹ̀lú àyàtà kàyí àwọn tá a jẹ́ mùsùlùmí torí koran náà lágbàgbọ́ láfi máa jẹ́ mùsùlùmí àti fẹnukò pé àwọn yẹn wọn ìṣẹ̀lẹ̀sìn àwọn tí wọ́n ń pàtẹ́wọ́ wọ́n èsì kíni wọ́n èsì lẹ́sìn àwọn wọlé lẹ́sìn àwọn tí wọ́n ń sin ọbẹ̀ ẹyọ kan Allah tó dá gbogbo ayé ntaari àti ntaari kí ni àwọn ń pè ní Islam nítorí pé tanawwa al-Islamu ila iddati anwa fil alam al-mu'asir khasatan fi bilad Yorùbá léyìí tà ní tarawa Islam ti di oríṣiríṣiríṣiríṣiríṣi lágbàláyé ládàáyanrí nílẹ̀ yorùbá wà yìí àwa mùsùlùmí a ti di oríṣiríṣi kọ́dà a máa sọ láàrin ara wa pé ìsìláàmù tí wọ́n yàtọ̀ sí tèmi ìsìláàmù tèmi yàtọ̀ sí tiwọn tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá wọn o báyìí ni wọ́n máa ń ṣe tiwọn o àwa wo ẹni tí ń nàka sí àwa rí i pé gbogbo wọn náà ni wọ́n jọ ń pàdé nínú mọ́sálásí náà ń pè la ilaha illallah wọ́n fẹ́ kẹ́ di òdodo kan mú òun náà ni pé islam tá nábì mú wáyé sallallahu alaihi wasallam tá nábì preach ní maka tó preach ní madina yẹn ẹyọ kan náà ni kí ni mo pè jàmá ẹyọ kan náà ni islam ẹyọ kan náà ni islam ẹyọ kan yẹn lọ́lọ́run fẹ́ ti gbogbo àwa tá a wà nílé ayé ọmọ sí islam tara amẹ́ríkà kò gbọ́dọ̀ sí islam tara russia islam tara germany kò gbọ́dọ̀ yàtọ̀ sí islam ara nàìjíríà islam haúsá kò gbọ́dọ̀ yàtọ̀ sí islam yíbò islam yíbò kò gbọ́dọ̀ yàtọ̀ sí islam kíni islam yorùbá torí pé rọ̀bùnà wáhid ọba wa ọ̀kan náà ni wa nabiyuna wáhid ànábì tí wọ́n rán sí wa ẹ̀yọ̀ ọ̀kan náà ni wa kitabuna wáhidun tíra tí wọ́n ní ká máa kà fún wa tíra kan náà ni wa bayanu likitabi sunna alaye alukur'an ona na hadisi eni kana na lo so anabi anabi lo la hadisi won pe meji imo wa je pe oba ta sin okan ni kibla wa bi andaju ko okan na ni ona ta gba sin lohun oba ona kan na lo je belief kan na la gbodo ni iwa kana na la gbodo ma wu ilana esin wa gbodo yato sira won nigbo wa ti wa yato nisin kin lo de to fi yato ko yato lasuko annabi wa nígbà náà bí kú tán òun náà ni wàhálà bẹ̀rẹ̀ àwọn èso gbérí èso àwọn àjànú burúkú pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn nínú àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n gbérí wọ́n dìde lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dá ẹ̀sìn míì lẹ̀ wọ́n wá hun ẹ̀sìn míì àwọn àwàkiwà tí ó sí lásìkò ànábì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wàkiwà Uthman ibà àwọn mùsùlùmí lọ́pàá radiyallahu anhu bàbá tó ń dákọ̀ àwọn sàábà ẹ̀dá máa ṣe pé kíni radiyallahu anhum gbogbo àwọn sàábà pátá radiyallahu anhum lórí ọlọ́run ti rọ̀dí wọn báwọ̀ bá ti rọ̀dí abárọ̀dí wọn á fi gbaládá ni aláàgá ti radiyallahu anhum lẹ́yìn náà ń gbọ́dá sọ́kò Ali àwọn Yahudi tí wọ́n jẹ́ kèfèrí tọ́lọ́n sọ lẹ́ẹ̀kan wàkọ́lẹ́tì Yahudu Uzairu ibùnullah tí wọ́n pe Uzairu lọ́mọ ọlọ́run àwọn yẹn ni wọ́n wá rán abdullahi bin saba ipe kọlọ̀lẹ̀ gba islam láti fi da islam rú òun ló wá wọ inú islam ó jókòó sáárín àwọn mùsùlùmí ni wọ́n dànkan rú ni wọ́n dànkan rú ni wọ́n dànkan rú ni tó dàrú ń dàrú dì sí sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn míì táwọn náà wọ inú islam ní tí wọ́n ń ṣe nílẹ̀sìn wọn wọn ò dá gbogbo ẹ̀ lẹ́tàn àwọn náà mú àwọn fálísáfà wọn àwọn ìròrí burúkú ìròrí ibilis wọ́n gbé wọnú ẹ̀sìn tí wọ́n gbà wọ́n lu mọ́ra wọn ìlà ń yanjú lọ́wọ́ dáàrọ̀ yìí tàà ti rí yanjú tán o ìdákan bẹ́lọ̀ ni pé èmi àti ẹ̀yin kọ́lọ̀ ń di Allah kọ́lọ̀ mọ́ di pẹ̀lú àwọn tí ó sọnù ẹ̀yọ́ miami asaba annasu yawma fil balbala wa shubuhat wal ikhtilafat leni lagbanlaye lọ́dọ̀ àwọn òyìnbó ọ̀dọ̀ àwọn lárúbáwá ọ̀dọ̀ àwọn yorùbáwá haúsá yíbò yorùbá àti gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí lágbàláyé ẹnu wa òkò lérí ìgbàgbọ́ nínú ọlọ́ ẹnu wa òkò lérí bá a ṣe kírun ẹnu wa òkò lérí bá a ṣe ṣe hajj ẹni wá oko lérí bá ṣe gbàwẹ̀ àbọ̀gbọ́ta nábì ní súnmọ́ lérò ya ti ṣe wà áfùtírú lérò ya ti ànábì ní farabalẹ̀ tẹ bá rúṣù ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ẹ sì farabalẹ̀ tẹ bá rúṣù ṣàwàl tẹ bá rúṣù ṣàwàl tẹ bá rúṣù ṣàwàl kẹsọ̀dún tẹ bá rí sátiwárí láwọn kan fi ń dájọ́ láàrin wa Kama máa yá pẹ́ ẹ̀sìn yẹn ó ti wá ti pẹ́ ká gbé ìfẹ́nu kalẹ̀ lẹ́ni tá a máa sìn lókùn ìgbà tí tẹ́lá ti ṣe kéde bí àwọn fún yàn ládírẹ́sì wọn ní àdírẹ́sì bí ọ̀nà ni ọwọ́ aṣọ àdírẹ́sì nù ọwọ́ agbọ́nà alágbólé ọgbọ̀nà yàkóyó ọjà síbága ọgbọ̀nà bàdà kápẹ́kọ̀ọ́ bá ṣe àdírẹ́sì ní àpètò bóyá ó lè bọ́ sí ọ̀nà ọ̀nà mọ̀wé ẹ̀họ́ àgbà ẹ̀yìn matogun jáde sílàmbẹ́ tí ọba sáré sí ní ọwọ́ yàn àgbà sáré sí ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ló tún dààmú sí tíra wà ńlẹ̀ oṣù tó gbanúgbó lọ látara fẹ́nu ẹ̀yọ́ màyá mi ọ̀rọ̀ bá ṣe ṣe síkìrí ìrántí ọlọ́run ẹnu òkò kálukú ń ṣe tiẹ̀ bó ṣe wú ni kọ́dà ìgbéyàwó wa bókù bá kú wàhálà ẹnìkan fẹ́ lo tíra ẹnìkan fẹ́ lo egun ọpọlọ báyìí lọ́yẹ̀ kan ṣe tọ́hún níbẹ̀ kọ́ kò sọ̀rọ̀ ẹ̀sìn kan tẹ́ni wá kò lérí ẹ̀ tọ́rọ̀ bá sì ti rí bẹ́ẹ̀ àwọn nǹkan wọn máa bẹ lójú ọ̀nà àwọn nǹkan ó ṣìnà ni gbogbo wa ò lè ṣìnà gbogbo ò sì lè wà lójú ọ̀nà bóò ni ó sì wá bọ́ sínú àwọn tó mọ̀nà yóò wà ní bùkátà sí kí wọ́n náà kọ́ lọ lè kéwú kò lè jòkó tí àwọn àfáà tí wọ́n kéwú kéwú tí wọ́n sì ké kéwú tí ò ju àlùkùránì àti súnà lọ àtàgbọ́yé àwọn sàábà sábà yìí kéèmí lẹ́yìn yẹn láti pé kéwú àwọn philosophers ni à wàhálà ti dé ẹ̀yọ́ màyá nígbọ̀rọ̀ wá rí báyìí wọ́n bí mòjísà ti nàbí sallallahu alaihi wasallam nínú àwọn ìtàfihàn pé ọlọ́run lọ́rùn ànábì ń ṣe mòjísà rẹ̀ mòjísà rẹ̀ pọ̀ gan apàdà sàlàyé lẹ́yìn àwẹ̀ mòjísà tó rasuli sallallahu alaihi wasallam àwọn ṣe ìyanu yẹ́sà alukọ̀ránì nìkan ọkàn jẹ́ pé alukọ̀ránì ni àkọ́kọ́ tó tóbi jù mẹ́ ànábì ti sàlàyé pé ìyapa ti ń ṣẹlẹ̀ yìí yóò ṣẹlẹ̀ tó ń bá lọ tán ah, ọlọ́run àbíọ́ eh, ọ̀rọ̀ wa mọ́jọ́ dàrú lójú wa eh, àdúrà ni o ọlọ́mọdé ọdẹ àdúrà lẹ́yìn wa ojú mẹ́wàá ò lè sojú ẹni nígbà tá ànábì lọ tán sallallahu alaihi wasallam ànábì ti ṣàlàyé kó tó lọ ipe ẹ̀yin mùsùlùmí mọ́ ìyá ìṣẹ́mìnkùn ẹni tẹ́mẹ̀rẹ̀ bá gùn dáadáa nú yín fásayára sin àti ya àti rọ fásayára anábì kí ni yóò rí ìṣẹ̀láfán kẹsìrà ìyapa tí ó pọ̀ rẹpẹtẹ yóò pọ̀ níbi pé èèyàn kan jòkó lẹ́gbẹ́ dákun ṣé mùsùlùmí lè níta ṣé ìsìláàmù tí wọ́n ní a máa ṣe náà ní ṣe yìí ilé òdodo lọ́wọ́ o yóò sì máa dàtọ̀ ara rẹ̀ nígbà tí yẹn bá pọ̀ nígbà ó jẹ́ pé àwọn àfáà tó kéwú àwọn náà ni wọ́n ṣáájú wa ọ̀kan náà lójú ọ̀nà wà ní àdá sirati mustaqima ojú ọ̀nà tọ́dọ̀dọ̀ ọlọ́run ẹ̀yọ̀ kan ọlọ́run ya tẹ̀lé ojú ọ̀nà yẹn wala tattabi'us subula ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà kéékèèké kan tóun kan yà torí èsù kọ̀ọ̀kan ni ó dùn bẹ́ẹ̀ òun náà ó sì máa pèèyàn síbẹ̀ òun náà ó sì sọ pé bóun ṣe wà lárúbáwá ni èso sí ní ó sì funfun ẹ̀rẹ́ lómi wọ́n jẹ́ òyìnbó èso ní ẹ̀rẹ́ lómi yọ jẹ́ èèyàn dúdú bó ṣe dúdú ṣètọ́nà aswad ni yóò ní gbogbo táwọn alárúbáwọ̀ ọmọ àwọn ọmọ ibi tọ́rọ̀ yẹn burú tó burú dé ni pé àwọn èèyàn jáde mọ́kà yóò jáde mọ̀dínà yóò sì dé yóò sì padà sínú ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn yóò máa wá sọ fún yín pé àfa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo lò mọ́kà ní mọ̀dínà ọdún mẹ́rìnlá mo lò ń bẹ̀ ọyá sí papọ̀ ó di mélòó jábọ̀ sí tọ̀rọ̀ lóyún ọba mú táwọn bàbá yìí máa kò lè kò lè jẹ́yàn <laughs> certificate ṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ jẹ́ mọ́ ọ̀rọ̀rọ̀ yà wá lẹ́nu lásìkò ànábì Abu Jahli wà ń ṣe àwọn ìlọ́nà ni Abu Lahabi wà ń ṣe àwọn ìlọ́nà ni nígbà tọ́rọ̀ wá rí bó ṣe rí ẹnì kọ̀ọ̀kan wa a wà lọ́lẹ̀ gbọ́dọ̀ sá ànábì lẹ́nu ànábì ni ìyàkọ̀ ọ̀pọ̀ fa alaykum bi sunnati àmọ́ bó ṣe òkà yọ dàrú tó kí ìyàkọ̀ ọ̀pọ̀ tó súnà mi ni ẹ máa wá súnà mi ni ẹ máa ṣe kíni ni ẹ máa wá ìgbà táwa ń wá súnà ló jẹ́ àfi bídí alẹ̀ nígbàtà àrí súnnà láwọ́ ajẹ́ alùlù bídí àmá kí làwọn jẹ́ jẹma ahàlù súnnà ọlọ́run sì pa wá lérí ẹ̀ ọlọ́run sì pa wá lérí ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe bídí àná ẹbí wa mẹ́mbẹ̀ kọ́dà bàbá ẹlòmí mẹ́mbẹ̀ ìyá ẹlòmí àfa lọ́lágùn àfọwọ́lá àwọn bàbá yẹn gbìyànjú ó ṣiṣẹ́ àmọ́ wọn ò rí àwọn mi ò rí ẹdí láwọn mi àwọn mi ò rí ìmọ̀lẹ̀ ìsìláàmù tán fi jáde láyé wọ́n ti sẹ̀sì àmọ́tọ̀ ni tí wọ́n ní wọ́n ṣe ọ̀tọ̀ ní tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe ṣé wọ́n lọ́wọ́ adájọ́ wọn ẹjọ́ ẹ̀dẹ̀ kankan ò sí lọ́wọ́ wa à ní kóòtù ọ̀dọ̀ ọlọ́run ní kóòtù wa torí ọlọ́run ti sọ anábì wọ́n tẹ̀síwájú anábì ní fa'alaykum bi sunnati ẹdí súnà mímú wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin lẹ́yìn náà súnà àwọn khalifa mi àwọn ni khalifa rẹ̀ jama abubakar umar usman ali radiyallahu ta'ala anhu ẹjá masu fẹ́ radiyallahu ta'ala anhu òsáàtì ṣe àwọn kan ní wọ́n bí ọlọ́run ní járí ṣe à mẹ́bàá ti dákọ̀ abubakar àwọn dákẹ́yìn ṣé ọba sọ̀rọ̀ báyìí yóò ní la'natullah alayhi àwọn náà ti dé sílẹ̀ yorùbá ẹ àwọn audio lectures tí ó ní àwa ṣẹ́ àlẹ̀ yorùbá ìpè làwọn ń sẹ́ fún Abubakar àti Umar àti Uthman Ali nìkan ni sahaba lọ́dọ̀ wọn àtàwọn mẹ́ta kan ẹ̀sìn táwọn náà ń ṣe àwọn náà gbà wá lọ́dọ̀ àwọn funfun àwọn funfun yìí náà ni àátẹ̀lé táàfi wà lìjẹ́nà àwọn funfun yìí náà látẹ̀lé làwọn tí ó wọ̀ náà tẹ̀lé tí wọ́n fi ṣe wọ́n náà funfun náà ní darí gbogbo ẹ̀sìn àmọ́ àwọn lárúbáwá tí ọlọ́run náà ti wà yìí kìí ṣe pé lárúbáwá gangan gangan la ní bùkátà sí bí ìbá jẹ́ pé lárúbáwá ti ń bá ń sọ ń tà nábì fi kalẹ̀ tí ń sàlàyé sàn nábì bí ìbá jẹ́ lárúbáwá àwọn lárúbáwá kan bẹ̀ tán kọ́ wá lọ́rin ìgbà kan yóò mọ̀ wọn kéwú yóò wọlé yóò mọ̀ kọ́ wọn kéwú yóò sì máa fa sìgá bọ̀sẹ̀ ń tó lé lárúbáwá náà ní ibì kan náà wọ́n ti kọ́ àwọn yẹn wá lárúbáwá ti ń kọ́ ọmọ lẹ́sìn tí ń fa sìgá nu kíláàsì kí ló ní kọ́ ọmọ máa fa yẹn ọmọ fa gbó irú àwọn kéwú tí wọ́n fẹ́ ká máa ké nìyẹn gíláàbáwá kó bàndírì wá bí kọ́ ọmọ wa lùlù kó lóun fi ń sin lọ́hùn láì ṣe sọ́ọ̀sì ẹ máa ní ibi lárúbáwá ni hmm. anífẹ̀ẹ́ lárúbáwá anífẹ̀ẹ́ lárúbáwá a máa tẹ̀lé lárúbáwá tí bá ń tẹ̀lé qala Allahu wa qala Rasul ní òsì ní dàrúmọ́ ọlọ́wọ́ wípé àà ń sọ arabiya ń sọ arabic arabic kẹ sọ́rọ̀ arabic là ń sọ yìí jẹ́mọ̀ báwọn lárúbáwá tọ́jú ọ̀pọ̀lọpọ̀ wọn ti sórí ibú tí wọ́n lè bọ́m̀bẹ̀ mọ́ illa yasha Allah èmi ò rí àgbákò kan tẹ́nìkan fẹ́ dà ìrísẹ́wò kan tó fẹ́ yí àgbákò kan nàìjíríà ń bí tí ò ní lárúbáwá kan tí lè gbà sí tó ní lárúbáwá kan ti ń sàlàyé fún pé tọ́wọ́ fẹ́ yọ lórí búradá nàìjíríà o ọ̀nà tó gbà ní èmi ọ̀rá fáwọn tọ́wọ́ sì fẹ́ sóríire àwọn lárúbáwá ń bẹ tọ́jẹ́ pé wọ́n tọ́ sọ́nà tó fi gbọ̀nà àlìjánà lọ ọlọ́mọ abẹ lọ́wọ́ bá aláà kọ́lọ́n tiẹ̀ sọ́dọ̀ lárúbáwá tí ó ń tẹ̀lé tọ́lọ́wọ́ àti ti tànàbì èyí tó bá ti ń bá rúgbọ̀n furasí ní wọ́n sòkò tó lẹ̀ furasí olóhùn ni ọ̀gá àwọn alùbídé àti jáníyà furasí olóhùn ni àgbà àwọn kàdíríyà ńlú kan nàkìsàbàndíyà furasí gbogbo tí ń sọ yẹn ọlọ́run kò fi lé lọ́wọ́ òun ní ṣe tiẹ̀ ànábì ní abdu aleha bin nawajid ẹ sunna mi tí mo ní kẹ dìmú yẹn táyé bá kúkúrú musu àsìkò tá ànábì ń sọ lóde yẹ o ọmọ ìyá tètè jára rẹ gbà nǹkan ọmọ dàrú sí ni o torí pé ilé ayé ń lọ parẹ́ ilé ayé ń lọ pin ìwọ ló tètè jáde gbà tọ́mọ àtìyàwó ẹ̀ kọ́ ọmọ parẹ́ pẹ̀lú àwọn tó ṣe kíni àwọn tó parẹ́ anábìnrin ẹdí súnà mú pẹ̀lú eyín tó wà ní parí kẹyìn òun nípọn dáadáa tàbá fi eléyìí mú tààrin yóò tètè bọ́ ìsìláàmù tètè bọ́ súnà ó tètè bọ́ mọ́ lọ́wọ́ má mú láìtìlẹ̀ anábìnrin kò mú pẹ̀lú eyín parí kẹ lẹ́yìn bá fi eyín yìí lọ́wọ́ fi mú Eh, okùn sọ̀rọ̀ pé wọ́n kàn já ọmọ lẹ́nu ni àmọ́ tó bá lọ lè kì sí kọ̀rọ̀ ń bí à wọ́n jọ máa wọ́ra wọn ni o ànábì ni ẹ má jẹ súnà ọbọ o súnà lọ́nà o gbogbo agbájá àtàríwó tí wọ́n pa yẹn súnà tú àṣírí ni o súnà tanná sí inú òkùnkùn tí wọ́n wà àwọn èèyàn wá rí wọn ha àfáà ní tẹ́ ń ṣe ní látijọ́ yìí ní a máa ṣe ní ẹ̀yí sáfò òdodo wọ́n ti ń pè wọ́n láti Amẹ́ríkà wọ́n ti ń pè wọ́n láti London wọ́n ti ń pè wọ́n láti Germany wọ́n ti ń pè wọ́n láti gbogbo àwọn ìlú tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń gbọ́ sẹ́yẹ́ lọ́bẹ̀ ẹ̀ máa ń gbóògùn lọ àwọn ìlú tí wọ́n ti máa ń lé lọ́ọ̀ṣì àsàlátù àwọn ìlú èbó tí wọ́n ti ń lọ́ọ̀ṣì sáwíyà àwọn yẹn láwọn ò ṣe mọ́. ilé ọgbà wọn àbúrò tí wọ́n ṣe kí ni ọgbà wọn lọ́bàdì wàhálà ẹ̀yin tẹ́ ẹ àwọn èsì múyàn lẹ́rú akàn ní ṣe báyìí ọlọ́run sọ báyìí títọ̀ wọn bá sì ti wò ó òun ti jákò lọ́wọ́ yín nù koran la fi ń darí àwọn èèyàn kìí sóògùn ẹ̀yin lè máa hàn kọ àwọn èèyàn sínú áàtì mi tẹ́fi rọrí tẹ́fi sínú nùsàrí òkú wọ́n kọ́rọ́kọ́ ọ̀yàn wọ́n fi sínú ìdí àrò wọ́n bá ti ń gbóná nìkan ó sì máa gbóná mọ́tọ̀ wọn yọ́n máa lé wọn ká ẹ̀yọ́ ma yá mi anábì ní wàyíyákùn wọn mọ́dá sátìl umar anábì ní ọdọ̀wọ́ yín ẹ̀mọ́ dámi ilẹ̀ o wàyíyákùn ni pé tí wọ́n bá nawọ́ síyàn tí wọ́n nawọ́ síyàn tí wọ́n nàka síyàn pé wàyíyákùn ìtumọ̀ ni pé ọdọ̀wọ́ yín wà mọ́dá sátìl umar ẹ̀mọ́ dámi ilẹ̀ o ẹ̀mọ́ ṣe kí ni jama ẹ̀mọ́ dámi ilẹ̀ o anábì ní ẹ gbọ́dọ̀ dámi ilẹ̀ èyí tẹ̀mí fẹ́yìnà kó la bídà àti dọ̀làlà nítorí gbogbo yìí tẹ́ bá ti dálẹ̀ anábì ní kì í ṣe ìmọ̀nàmá o ó ti di kíní ó ti di ànà ó ti di sọnù kọlọmọsọ wa nù tọwọ́ mọ̀ pé ọ̀fẹ́ ìṣe Islam kí ni anábì ní kò mójútó sunna sunna sunna Islam wà yìí kí ni wọ́n wá ń pè bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nǹkan mẹ́rin náà ní ká má dàrú àṣọ ìṣòro Islam alákọ̀ọ́kọ́ alẹ́ ìmánu bìlá wàhádà mùsírìkì bì kọ́ gba lánìkan gbọ́ ipò ọ̀nàba tí a sìn ọ̀nàba tí a máa ń wánà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ wá kẹ́yìn sí gbogbo nǹkan táwọn èèyàn ń sìn táwọn èèyàn máa ń wánà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó ti jòkó ìjọ ń pè ní ìsìláàmù ìsìláàmù dáadáa bí mọ́ wá àdìsìláàmù hàk òun náà ni pé al-istislamu lillahi bit-tawhid ọgbọ́lọ́n lọ́kan ọmọ ọmọ wa sin lọ́n lọ́kan wal inqiyadu lahu ọ taa ọmọ tẹ̀láṣẹ̀ rẹ̀ ní ọmọ ṣe ẹ má ṣe okò mẹ́ wal bara'atu shiriki wa ahlihi ọ̀bọ̀pá bọ́ṣẹ̀ kúò nínú ìbọ̀rìṣà ò ní lọ́dọ̀ wọn pé kí wọ́n ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú agbára tí wọ́n ṣe kí ni tí wọ́n ní lẹ́yìn náà wal ibadatu al-khalisa al-muwafiqatu li sunnati rasulillah sallallahu alaihi wasallam ọmọ wa ṣe ìbáadà nítorí ọlọ́run ìjọ́pẹ̀ ní islam nìyẹn o gbogbo ẹni tó wá kó sẹ́sẹ̀ bá sọ́run sí nígbà ìlàìlàlá ìlàìlàlá tí wọ́n lórí àwọn èèyàn èyí tá nẹ́bí mú wá èyí ó ṣe lórí ọlọ́ni lẹ́yìn náà yóò wá ní bá ṣe pẹ̀lú bá nẹ́bí ṣe gbé kalẹ̀ ibi tí wàhálà ti lé ní ẹ̀ mo lè bọ́kan nínú àwọn bàbá ń jó ni èmi máa lọ lè sálámà sí wọn àwọnú yàrá tó bàbá ìjà wọlé nínú àwọn tó ti kọ́ wa ń kéwúrí àbí àti gbọ̀dọ̀ wọn kọjá rí ẹ̀yin tí ń sì tí ìwà bá ìbọ̀ wá bá yín ẹ má retí àsìkò tó bá ní ọ̀fẹ́ rí mi bó tilẹ̀ ọ̀fẹ́ rí mi ni àdúrà lókùn táwọn ṣe kíni táwọn ṣe fún ọ àmẹ́yìn tí ìdí sálámà sí tá a gbọ́dọ̀ yín kọjá ń bọ̀ o ọlọ́run sì ní jọ pẹ́ yọ fẹ́ mi tèmi àtẹ̀yìn náà láti wọ yín kúrò nínú nítẹ̀síṣe yẹn yín sì wọ yín pẹ̀lú ẹ̀rí ni ẹ̀rí ikú bàbá ẹ̀yẹn ju ayà yìí <laughs> bẹ́ẹ̀ bá ti rí yẹn ju kọgbà lókun agídé ọ̀ràn. bàbá wa wọ yín tẹ̀ wọ́ léyìí tá àtọrọ bẹ́ẹ̀ àwọn ọmọ lọ pé eléyọ̀dá eléyọ̀dá eléyọ̀dá o nítorí kẹ mọ́kò ti ran àwọn ojú ti dá jàmá ojú ti dá ojú ti dá sí bẹ̀rù kankan bí kankan mọ́ <laughs> kò sẹ́nìkan tí ń bẹ̀rù ẹnì kankan mọ́ nítorí pé àwọn oní kankan pé tá a fọkàn sí tá a gbọ́kànlé lẹ́yìn ta ni Allah inna Allah ọlọ́run ti tó àṣìbùkàlá wọ́n mọ̀ ní tàbíáká mìnàlímọ́mìnì ọlọ́run ní òun nìkan ti tó fún wa táwa ti gbàgbọ́ afẹ́kẹ́yìn náà ju gbogbo àwọn jàǹkáwọ̀ yẹn nù kẹ́yìn náà gbàgbọ́ kẹ́lẹ́ sin lọ́wọ́ ọba ẹ̀sìn táàbà ṣe yóò ní ṣe pẹ̀lú súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àníjẹ́ ọyapa súnà bàbá wa Sheikh Islam Ibn Taymiyyah rahmatullah alayhi kò sáà fà àtọ́ mọ́ kéwú tí ó sì mọ́ kéwú tí ọmọ wa kọ́ yàn kéwú tí ó bá gbọ́dọ̀ ṣékèlè ìsìláàmù kọjá kò lè mọ kéwú ẹ̀gbọ́n jama àfáà tó lóun ka kéwú ó sì lóun fẹ́ mọ kọ́ àwọn yàn ní kéwú ọwọ́ lóun ò ní kéwú lọ́dọ̀ ṣékèlè ìsìláàmù fún tèmi yàtà rahmatulah aleyhi kò lè rí yàn kan kéwú kò sì lè mọ kéwú bàbá yẹn ọlọ́run àkàndá ọlọ́run gbé kalẹ̀ ilẹ̀ adil umma ẹnìkan ò ní bá sọ̀tá àfẹ̀yìntì tí máa ń ṣe ṣíríkù àti ń ṣe bídíà gbogbo ẹni tí bá ń bú Sheikh Ibn Taymiyyah rahmatullahi alayhi ó ti ní kankan nínú kọ́mọ̀dù ẹ̀ torí Sheikh ti tú àṣírí ẹbọ wọ́n ti tú àṣírí bídíà àwọn ń lọ tábà yìí ọlọ́mọba àlá Sheikh onífẹ̀sìn rẹ̀ lẹ̀ ó gbé Sheikh Muhammad bin Abdul Wahhab àfọ àwa àfọ àwa ẹ̀gbọ́n nàtàzù bìhì àwọn ní tíra bàbá ńlé akatira náà adolóríire asàlàyé tíra náà fọ́pọ̀lọpọ̀ dílé àwọn ìdílé wọn dolóríire tẹ́yìn náà bá fẹ́ sóríire ẹlẹ́pàdà sínú tíra yẹn kìtàbù tàfíìdì àwọn wá fọ́ wọ́n fọ́ dẹ́ndẹ́ ló ṣe jẹ́ pé ní gbogbo alamul islami lágbàláyé kò sílùú kan tẹ́ wọ̀ tẹ́ẹ̀ ní rí àwọn nǹkan tí wọ́n máa sọ pé àwọn lọ́ta Muhammadu bin Abdul Wahab kò sílù tẹ́wọ̀ nítorí pé tíra yẹn bẹ́ẹ̀ bá ti kà tán ojú ọ̀dà ó ní bẹ̀rù kankan mọ́ lẹ́yìn Allah lẹ́yìn náà nítorí wá sí ilé ayé yìí ọ bàbá tẹ́ máa yanjú ọ̀rọ̀ bàbá ní àwọn kèfèrí wọ́n máa ń jòkó ti ọ̀zá òkúta kan ni. tí wọ́n máa ń jòkó manata wọ́n máa ń jòkó tì wọ́n ọlọ́run ọba àlá wọ́n wá ń sọ fún wọn pé ẹ ti sinna níta ìwá manata yẹn àti láta yẹn ọ̀dọ̀ èmi ọlọ́run lọ́yẹ wá wà afọlá yìí tó láta bàbá wa ní ẹni tó lè jòkó ti sàárè ṣéwù tó náà gbà pé mò ń ṣe jòkó ní òun ò rí kan bàbá ní kí ni yàtọ̀ láàrin méjèèjì àwọn gbé àfà tó kún yẹn àti sàárì ẹ̀ wọ́n gbé sí mọ́nsílà ẹ̀dá ọlọ́run wọ́n gbé sípò creation látàtẹ̀ òsá kí lòun náà creation sáwọn méjèèjì wọ́n lè ṣe ń tọ́lọ̀ mọ́ ṣe fún yàn wọ́n ní wọ́n lè ṣe bàbá ní ẹkùn bí sàárì àwọn tàwáyọ̀ wọ́n ní àà oníkòsáwọn ẹni ọlọ́mọ́ o oní gbogbo àwọn tó wà ní sàárì yẹn ọmọ náà gbogbo wọn o àwọn tájọ kẹ́kọ̀ọ́ tàbá ń kakíw àwọn ń katira sheikh ah kálukú ọmọ wa sọ̀tàn lú ẹ̀ àní kí ni wọ́n ń pè ní lọ́dọ̀ yín mo ní wàhábíyà ni wọ́n ń pè wá ah ní tajikistan bí ló ṣe jìnnà tó mo ní wàhábíyà wọ́n pa wá náà ẹni bá ti bí ẹ̀sìn òdodo lọ́wọ́ ni wọ́n ń pè ní wàhábíyà àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà sheikh muhammad Abdul Wahab Sheikh Muhammad ibn Awad ò sì wá nílànà kan tayọ pé ní kini yọ dá o kó ní Allah kíní yọ dá o Sahaba ama ẹni tó fẹ́ ṣẹbọ bọ torí ẹbọ gẹ́gẹ́ Sheikh Muhammad ibn Awad ah, rọrùn ìdí àwọn ń sọ ó yé wọn àwọn àmì ìdábẹ̀ lọ́wọ́ fún ọ ni pé àṣírí ń tú àwọn èèyàn ń tẹ̀síwájú nínú ìwádìí ẹ̀sìn kẹ́yìn náà kẹ́ tètè darapọ̀ mọ́ àwọn olóríire ọjọ́ tó lọ tíwẹ́ nìkan ò ní sọ̀tà súnà àti kó lè parẹ́ kọ́lọ̀ mọ́sàbà fọ̀nàmọ́ wọn kó sàlékún mọ̀nà tiwa náà bàbá ní al-ibadatu ismu jami'u li kulli ma yuhibbu Allahu wa yarda min al-aqwali wal a'mali adh-dhahira wal batina ìjọ ń pè ní bàádà àtànàbì mú wa ìjọ ń pè ní Islam gbogbo tọ́lọ̀bá ti ní ẹṣẹ́ ni wọ́n pè ní Islam wọn ẹ má wò pé ẹ ti ṣe kẹfì kan lẹ̀ gbogbo tọ́lọ̀bá ti ní ẹṣẹ́ ni Kùránì ni wọ́n pè ní Islam wal akhlaq at-tayyiba ètò wọ́n pè ní Islam náà ni wáre ìwáre kọ́lọ́mọ́sá ìfún wọn ní wáre o lẹ́yìn náà wal mu'amala at-tayyiba ẹnì kọ̀ọ̀kan wa ká máa ṣiṣẹ́ ká máa wá jíjẹ múmu lọ́nà halali onímọ̀jẹ́ yẹn mùsùlùmù déwájú ọlọ́run ọba wa torí tó bá ti lè jẹ haram haram yẹn nìkan ló ní ìgbà tó bọ́ sọ́wọ́ rẹ lọ́nà haram lójú di haram ọlọ́run ó dá padà fún nígbà tí owó ò ní wúlò iṣẹ́ rẹ̀ ni wọ́n wá fi bí owó tó yá tó dá padà nítorí pé òṣìṣẹ́ tó bá ti fẹ́ jẹ́ al-mustaqim al-islam al-haq islam gidi ó tẹpamọ́sẹ́ ọbẹ̀ haramu ò dùn àfi lẹ́nu ọ̀daràn ọbẹ̀ haramu aṣọ haramu ò dùn wọ ní ọrùn dání ọrùn ọ̀daràn mọ́tò haramu èèyàn gbọ́ ìwà ń bẹ̀ kí nìyàn máa dùn àfọ̀daràn ní tó dùn dùn láyé òun náà ni tórótóró tí ń yọ sí ọlọ́wọ́ yẹn tọ́wájú tórótóró máa jẹ́ tórótóró ni. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kéfà yóò rọ́pẹ̀lẹ̀ islam alhaq tó islam lásàlàyé bóò láti wá ma islam tọ́ islam òdodo láàrin àwọn islam táwọn èèyàn ń ṣe nínú fámìlì kan a lè rí eríṣi islam mẹ́ta nígbà míì ó lè jù bẹ́ẹ̀ lọ tí kálukú ọmọ pé ọ yàtọ̀ síra wọn tẹ́yìn náà mọ̀ pé kò ní bá wa lọ òun èyí ṣe táwọn ṣe kíní táwọn ṣe ẹjì ẹni ọ̀ká lọ kò ní tẹ̀lé yẹn o tí ọ̀rọ̀ ẹ̀sìn kan bá ti ṣẹlẹ̀ nínú fámìlì víwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó jẹ́ kò ṣe kó rí bẹ́ẹ̀ torí pé ànábì ò ní sọ ọ̀rọ̀ kan kó tún wá sọ̀rọ̀ míì tí ó ta kò èyí tó ti ṣe kíní èyí tó ti sọ ọ̀kan náà lòdodo lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àmọ́ ọmọ ìsìláàmù òdodo tó bá fẹ́ mọ̀ ìsìláàmù òdodo min kitabillah alukur'an karim lọ́lẹ́ra alukur'an sílé lọ́lẹ́ra alukur'an sílé ibẹ̀ ni ẹ̀sìn òdodo wà tó bá ti kà látòkè délẹ̀ ṣẹ́ni bí tọ́lọ́wọ́n sànú wa dé kọ́dà bí yàn gbọ́dọ̀ bá wa ọba ti kà ní èdè English àbọ́gà ní French wọ́sàkà láti fatia dé nas ọba ti kà tán a kàn wá sọ pé sọ́ọ̀lọ́ mọ̀lúdí ọlọ́wọ́n lọ ọyá tún kà ó sì kà aládókè délẹ̀ ní a ah, kò sí mọ̀lúdí mẹ́ ah, èmi ò sí mọ̀lúdí má láyé tèmi o a ní ó tún kù tíra kan tíra méjìlá ńlọ ó kà díẹ̀ sí ọ̀dà ẹja bẹ̀rẹ̀ ní mú muslim imam ahmad ambal àti sahih bukhari muslim ọkà aládókè délẹ̀ àwọn àdìsí tó lálàáfíà tí èsì àwọn ìtàn fi parọ́ màá nẹ́bí ọlọ́run ò rí mọ̀lódì mẹ́ lọ́ba tán kùránì ni ẹ máa kà fáwọn èèyàn ibẹ̀ làwọn èèyàn ti já kúrò nínú ẹ̀sìn kẹsìn tí wọ́n ń pè ní Islam nígbà anábì lọ anábì ní taraktu finkum amrayn nǹkan méjì mo filẹ̀ fún yín láǹtọ́ di lò ẹ̀yìn sọ̀nù ma in tamassaktum bihima tẹ́ bá dì í mú torí kí a má bàa sọnù náà lànàbì fi ń sọ fún wa pé tí ọmọ gáìdì yín kùránì àti àdíìsì tí ọmọ gáìdì yín mo ti fi ilẹ̀ mo ti fi fún yín ẹ̀ ní pírọ́blẹ́mù máa o kí ló dé tàbí wá ní pírọ́blẹ́mù lẹ́yìn pẹ̀tàlì kùránì wà ní àtàdíìsì nítorí ní pírọ́blẹ́mù ni pé mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn kan fẹ́ fọ́ Islam àwọn ṣíà àwọn gbérí wọlé wọ́n fẹ́ fọ́ Islam torí pé wọn ò rí fọ́ lásìkò ànábì àsìkò alì ni wọ́n ní kẹ́nìkan lè gbà sílámù tó bá ti gbà sílámù kọ́ máa dànkarú láàrin àwọn sàhábà títí tá fi kẹ̀yìn síra wa tó jẹ́ pé ìsìlámù wọn fi wá yàtọ̀ ọ̀tọ̀ níbo sì wà ní wọn lóòótọ́ Abubakar ni wọ́n nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ àwọn kan ò nífẹ̀ẹ́ mọ́ Usman dáwọn kan nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ wọn ò nífẹ̀ẹ́ mọ́ Umar dáwọn kan nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ wọn ò nífẹ̀ẹ́ mọ́ níbo tó yá àwọn kan wọ́n dìde wọ́n ní alì gan lọ́lọ́ àwọn kan wọ́n ní alì gan lọ́lọ́run ní kí jìbìrì ló gbé koran fún ó ṣe jàǹbá gbé fún muhammad ní gbogbo àwọn orí ibú yẹn àwọn kan ti ṣetán tí wọ́n fẹ́ gbé wọlé yorùbá ẹ̀yẹ́ miami ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa alukur'an ọlọ́run ní dáríkìl kitab ọlọ́run ní ẹ̀rí tẹ́ra yẹn láàárọ̀ ìbàfí ọlọ́run bá ní kò sí iyèméjì ń bẹ o ẹ má dáwọ́ tó koran o húdà ó ti tó ní mànà fún yín lil muttaqin àwọn tó bá pààyàn ọlọ́run nínú yín ètò bá ti bẹ̀rù ọlọ́run ọ̀fẹ́ sẹ̀sẹ̀ kòránì kọ́ mọ́ta ah bàbá ọwọ́ mọ́sálásí bó ṣe wọ mọ́sálásí lọ́ba rí aṣọ kan tí wọ́n dì í aṣọ wáìtì wọ́n dì í wọ́n jù sínú àpò funfun wọ́n wá fi kọ́ èrò ọ̀kọ̀ọ̀kọ̀ bà ó pé ṣé wọ́n ṣègùn níbi ni èwo lè yí dájú kọ́ àwọn ni aṣọ sáwì ni kí ni wọ́n ń bẹ́ẹ̀ wọ́n ní síkìrì ni zikiri ṣé zikiri ẹ̀sìn ni wọ́n lẹ́sìn ni ànábì náà lò nígbà tí ń ṣe zikiri tiẹ̀ àwọn lànàbì òlò ṣéwù ló ní a máa ṣe kíni ṣéwù Tìjàní ló gbélé wa àti alẹ́ àdásímì ò ní ti bá wọn jiyàn ò ní ti sọ pé ìwọ náà bá wọn lo aṣọ ó lè gbé kura ọkà látòkè délẹ̀ àdìsí látòkè délẹ̀ sásọ mẹ́mẹ́ bàbá káfíńtà ní bá rúkè sáwà fa bíríkìlà sọ́wà láàrin wa sáàsọ ń bẹ̀ ń bẹ̀ ká máa tẹ aṣọ tàbá fẹ́ rántí ọlọ́run sọ́wà ń bẹ̀ ẹ̀yìn kí làwọn dalẹ̀ láàmú sí tó pé wọ́n gbẹ̀sìn tuntun dé ìwọ́n gan lọ gbẹ̀sìn tuntun wá ẹni gbé bídí àwa ló gbẹ̀sìn tuntun wá ọwọ́ ní mọ́sálásí lọ bá rí tí wọ́n kó ìlú sí igun mọ́sálásí nígbà míì wọ́n fi kọ́ lọ́wọ́ òpin sí àwọn sẹ̀lẹ̀ tó ń lo bí ń jọ Sunday ni àwọn ní àwọn sẹ̀lẹ́kọ̀ àwọn séwù ní Eh, àwọn ni wọ́n ní ká máa fi kọ́ bá wọn kí ilẹ̀ wá fi ń ṣe à wọ́n náà fi ń ṣe síkìrì bì ibi tó ti wó ti là nìyẹn o anábì ńgbà tí ń lọ ó ní kitaballah wa sunnati ó ní ẹ̀ ní sọnù tẹ́ bá ti wà lérí kùránì àti kíni àti hadithi àmọ́ tẹ́ bá ti kúrò ní kùránì àti hadithi ẹ ṣe kíni ẹ sì yọ lóòótọ́ ló fi aṣọ gírin ló fi kọrùn lọ́ba ni ọya gbọ̀ngbọ̀ngàn Allah la ilaha aya mustanadi ah mustanadi ke láì zẹgẹ́rù bú àti sẹ́dá fún kò sí ń bẹ̀ aya kan ló tó àṣírí wọn ọlọ́wọ́n bá nàìjíríà yawma ọlọ́run ilé ní o ìjọ àràfá ajíta náà bẹ́sẹ̀ gbẹ̀yìn akmalitu lakum dinakum ọlọ́run gbogbo ń tẹ́ jọ́sìn fún mi mo ti fún yín gbogbo ẹ̀ ọlọ́run ni ẹ tẹ̀lé ànábì kò lè ń kún tuntun ìbúnà lọ́ha fattabi'uni ọlọ́run ọba ní tẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run èmi ní kẹ́ ṣe kí ni èmi Muhammad ní kẹ́ tẹ̀lé ká lọ àwa wọnú àdínsì ànábì ò ṣe kí ni ànábì ò ló bàndírì pẹ̀lú àwọn ìyàwó afúsọ àti àwọn ìyàwó Aisha àtàwọn ìyàwó Maimuna àwọn ìyàrá yàrá nù wọ́n ti kójọ àwọn obìnrin wọn máa fò sókè níwájú àwọn ọkùnrin kóbìnrin wọn máa lùlù ah kọkùnrin ọmọ lùlù kóbìnrin ọmọ jó ẹ̀sìn ni àmọ́ kìí sí Islam kìí sí Islam ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa alukur'an òun láti mú táàfi rí ẹ̀sìn òótọ́ táwọn wákàkì ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdíyèsí ọlọ́ni wa anzalna ilayka dhikra ilé àdínábì àti sọ Kùránì kalẹ̀ fún wọn litubayyina lin-nasi ma nuzila kọ́ máa kó lè máa ṣàlàyé ń ta sọ kalẹ̀ fún wọn bàbá adáma kọ́lọ̀ bá gbàbọ́ wọn nígbà wọn tó wáyà yìí wọn ni anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun bàbá adáma <laughs> wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim kí wà nábí ò lè máa ṣàlàyé fún wọn ní tó bá díjú nínú Qur'an ọ̀rọ̀ nìkọ̀ṣẹ́ tó lè parẹ́ ó wà lórí YouTube ó wà lára wọ́tó ajẹ́pà nẹ́bì ní ọmọ ìsàlàyé Qur'an kí wọ́n wá ní Qur'an nìkan ilò òun fẹ́ máa gbọ́ òun ọ̀gbọ́ àlàyé tánàbí fẹ́ sí nípa Qur'an kí ni ó sọ̀lẹ̀ ọ̀sọ̀nù ni alìsìláàmù bìlà súnná eh, láyé ọkùbà ní ìsìláàmù téèyàn ṣe téèyàn mú súnná ma ọlọ́run nígbà ọlọ́run ni wà kí mu sọ̀lá ọlọ́run ni akírun sọ́wọ́ wà nínú kùrán pé aláàkọ́rọ́ lákọ̀ọ́kọ́ ṣe kátólùkù sọ́wọ́n pé tọ́ọ̀bá gba súnná ọkàn fèrè kalẹ̀ ó sì wá sí tẹ̀kẹ́bá tó lè ìràun kí ló dé alọ́lọ́run ni akírun ni ọlọ́run rẹ̀ ṣàlàyé òun ò sì gba súnná gbọ́ nǹkan ti dàrú àbí ò ti dàrú tábà afáàtì àtàn kasúrò àtàn àfẹ́rẹ́ kẹlẹ̀ ní àbáròkú ẹni tí ọ̀gá sínú gbọ́ pọ́wọ́ fẹ́rẹ́ kẹlẹ̀ ó ti dábẹ́ dáwà padà ní sọ̀wáròkú àwọn anìkílẹ̀ tó tọwá tó báyìí tó sì sínú koran ó sì lọ́gbà súnà gbọ́ ẹ̀yìn àní wọ́n sì ní àmàkí hmm, bó ṣe wà nínú súnà ló ṣe ń kíyẹ̀ àwọn súnà yẹ bí yàn bá ṣe yọ wọ ọlọ́run torí wọn nígbàrún yẹn àdẹ́bìn sọ́lú ẹ máa kírun tàmàrà ayé tó mọ́ ní òsọ́lì bẹ́ẹ̀ ṣe rí pé mi ń kí gẹ́lẹ́ gẹ́lẹ́ yẹn bó ló ṣe fẹ́ mọ̀ tọ́ọ̀bá lọ lékeu tọ́ọ̀bá ka sífàtú sọ̀láta sheikh nasruddin al-albani àwọn àfáà tí wọ́n fẹ́ sin lójú ẹ̀sìn kẹ́ pa kàtìkàtì tì kẹ́ mẹ́sìn gidi àwọn àfáà yẹn lè mọ́ lọ́ta èyàn mú mú dèmíyà lọ́ta muhammad abu wahab ó mú lọ́ta èyàn mú sheikh albani lọ́ta sheikh mubaz lọ́ta osemin lọ́ta sheikh bóò ní kí ó sì wáyé ọ ṣètọ́n ọlágbára gan ọkọ̀ ẹ̀yìn wọn sí gbogbo àwọn àfáà tí ọkọ̀ wọn géwú gidi ọwá dájú wọn kọ àwọn mùsùlùmí àwọn orientalist àtàwọn falasifa àwọn philosophers ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa sunna sheikh wa sunnatu hiya al-islam wọ́n ní ìsìláàmù tẹ́ gbé dání tẹ̀sí yẹn òun náà ní súnà o súnà gangan wọ́n ń pè ní ìsìláàmù tẹ́tọ̀ bá ṣe súnà ìsìláàmù rẹ̀ ò lè déwájú ọlọ́run àdìsí àwọn ológbò àdìsí náà wá fún wa jẹmọ́ àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam táàrin wa àtàwọn sàhábà bá ti wá dàrú súnà ti wó mọ́ lọ́wọ́ alukurani ti wó mọ́ lọ́wọ́ iná lókù tó lè ṣe kíní dọ́lọ̀ lè wọ́ ẹ̀yọ́ miami anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni mo fi nǹkan méjìlẹ̀ fún yín kitaballah wa sunnata nabiyyihi alukur'an àti sunna ibẹ̀ láti rí islam nígbà míì ẹ̀ rí islam míì nínú sunna tẹ̀ ní nínú quran lágbèjúwe yu'aqqu anil mawludi yawma sabi'ihi kápẹ́ran fọmọ wa tàbá bí níjọ́ keje nínú àyàwó lọ́wà òsínú àyà kankan látòkèdè lẹ̀ níbo láti rí jama inú hadithi láti rí ká máa kote tó ti kú sínú omi ẹja tó ti kú sínú omi ẹ káma wá jẹ láì ní sọ́ọ̀nù mọ́ sọ́ọ̀nù pé alàyè la máa mú wọn àwárí èyí tó kú èyí tó kú yẹ ká jẹ inú àdìsí lọ́wọ́ kò sínú Kùránì kọ́dà tó wà ní Kùránì ni pé ní hurrimat alaykum al-maytah gbogbo tí yín máa ń mí tí ọba bọ̀ bẹ́ẹ̀ tó bá ti kú mayín lọ́wọ́ ìwọ ni àmọ́ àdìsí dé àdìsí ni ọlọ́run yọ ẹja kú mbẹ́ ọlọ́run yọ ẹja kú mbẹ́ ó ní uhillat lana wọ́n ṣe lẹ́tọ̀ fún wa kàlànà bí rí fásitì Allah uhillat lana wọ́n sì lẹ́tọ̀ fún wa ajẹ́ pé ọlọ́run ní darí Qur'an ọlọ́run ní darí sunna wa man yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì òní sọ̀rọ̀ kankan jáde àti ọlọ́run gáìdì ẹ̀ bí sẹ́ ń gáìdì al-Qur'an ń gáìdì sunna tó ní sunna bá ti dàrú Qur'an náà ṣe kíni ọ̀nà máa dàrú sunna wọn fi tó Qur'an ìsọ̀njálùwàlá inú súra ọlọ́ kí ló wá dé tọ́tálùwàlá sí nígbà tó ọlọ́ọ̀gbá sunna òwe sàálù sunna kí ló wá dé tọ́tálùwàlá sí adégbèrè tí ń sọ fún òye òde maka kílódé tọ́ta wá fún one thousand tó fi ṣe méje sọ́wọ́n ní koran kò yẹ ṣe méje wọ́n lè yàtọ̀ wọ̀ fún bèlè bẹ́ẹ̀ tẹ̀lé àti kìlọ́wọ́ nínú koran ẹ̀ tàwa fún kàába kílọ́wọ́ adé tọ́wọ́ di méje torí pé ànábì ni ẹ máa ṣe lẹ́ẹ̀méje ọkàn kó sínú dààmú ni tó bá ti ń sáfún súnà ipò ìwé sálù súnà òwòsè súnà ẹ̀sìn rẹ̀ lè lójú tó tó fi bọ́ lọ́n àwọn kan bẹ ní Sudan sàárè ṣe wọ́n sì máa tàwa fẹ̀ Sheikh Muhammad al-Wahabi ní no kò gbà bẹ́ẹ̀ tí làásìkè wọn ni ká máa tàwa irú Islam ní olèyìn tó gbélé wọ́n kọ́ ilé sí eré sàárè ṣe wọ́n wá ń tàwa fẹ̀ bẹ́ẹ̀ méjì bá ní o ni wọ́n ṣe wo bí 330 ní bí 1111 ọlọ́nìkan lọ́wọ́ máa yẹn bàbá ni ẹ má tàwa fún ẹ ma nígbà ni Muhammad bin Abu Wahab nígbà ni Muhammad bin Abu Wahab ó kórira àwọn wòlíì ọlọ́run ó kórira àwọn wòlíì ọlọ́run àní wọ́n ní kẹ́ ẹ má mú wòlíì lọ́lọ́run ni wọ́n sọ wòlíì èso ọlọ́run ọlọ́run ló dá wòlíì al-islam ẹ̀yọ́ ma yá mi tẹ́ bá fẹ́ mọ̀ islam gidi ẹ lè wọlé kéwú láti mọ àwọn ahadith rasul àwọn ọ̀rọ̀ tá nàbì sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan nígbàmí yọ́ máa ṣàlàyé koran nígbàmí yọ́ máa ṣàlàyé nígbàmí àdísì yọ́ máa ṣàlàyé àdísì fún rẹ̀ yọ́ máa tóra wọn al-islam ẹ̀sìn islam wọ́n látún mọ̀ yóò rọ fún min ìjìmá ìsọ̀hábà ọ̀rọ̀ ẹ̀sìn táwọn sàhábà bá panu pọ̀ lélẹ́rí sanfà nàbì ni alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin wọ́n sì ní panupọ̀ lérí dọ̀lálà wọ́n panupọ̀ lérí kí ni jaba lérí dáadáa ni anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí khairu nasi qarni ìgbà tó dájú àwọn èèyàn tó dájú tí ò ṣírí wọn má òun náà là àwọn tán bá mi ṣe lọ́gọ́rùn-ún ọdún ẹ̀yọ̀ kan tán lò lọ́wọ́ yìí khairu nasi kò ṣírí wọn má tó ma lẹ́sìn yẹ̀lú náà hun lẹ́yìn náà àwọn ọgọ́rùn-ún kan tó bá tún dé lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n tún da tẹ̀lé àwọn yẹn àwọn wo ni yẹ jẹmọ́ àwọn tó tẹ̀lé wọn tó mọ̀ lẹ́sìn yẹ̀lú náà lẹ́yìn náà ọgọ́rùn-ún ọdún tó tún tẹ̀lé ọgọ́rùn-ún ọdún mélòó ni yẹ jẹmọ́ mẹ́ta ọgọ́rùn-ún ọdún àti ti ànábì ní àsìkò wọn lọ dáa jù nínú kí là ń gbọ́ inú àdísì yẹn gbogbo ọgọ́rùn ọgọ́rùn tí máa ń bọ̀ lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò lè dá tó wọn máa o alimọ́jàtú àtẹ̀ṣkìkíjàtú alimọ́asara lẹ́ni àti wá wà nínú ìgbì ẹ̀ máa sáńpẹ̀ ní ìgbì omi tọ́jẹ́ pé ìgbì yìí bómi yẹn ṣe pọ̀ tó yẹn kèé sómi tá a lè bò mu ìrújú ẹ̀sìn lọ́pọ̀ tó bẹ́ẹ̀ alimawujatu atashkikiyatu alimuasara àsìkò tá a nù lọ́wọ́ yìí ìgbì omi ìrújú wọ́n wá ń yàwọ gbogbo olú ayé kọ́dà kò fi mákàtí mọ̀dínà lẹ̀ à táwọn kan tó ń wò pé mákà mọ̀dínà láwà ìsìláàmù yìí ti sú wa ìsìláàmù ti sú ẹlòmí jẹma pé àwọn kan dìde wọn láwọn obìnrin làwọn àwọn náà fẹ́ máa gbá bọ́ọ̀ àwọn náà fẹ́ máa gbá tennis ní ah, ló ṣe kí lè àwọn fi ṣe rí ṣé wọ́n ní káwọn máa wá dà nǹkan bójú láyé tàwọn táwọn fi kún jù àwọn náà fẹ́ jàtà ọlọ́mọdé wọn rí já torí ìyà ni wọ́n lè jẹ́ mbẹ̀ ìgbì ìgbì àtẹ̀síkìkìyà ká máa dá ìrújúlẹ̀ sínú ẹ̀sìn ẹ̀sìn tó ti yé èèyàn tẹ́lẹ̀ téèyàn ti dúró lérí ẹ̀ kó sì tó bọ́ mọ́yàn lọ́wọ́ látara yìí téèyàn ń gbọ́ látara téèyàn rí látara àwọn lẹ́tà tí wọ́n sẹ́ǹdì sí yàn. àwọn àlùfáà wa ń pariwo wọ́n ní ah bẹ́ẹ̀ ṣe wà ń léyìn náà <laughs> òun náà ní yìnyín àwọn tí wọ́n bẹ́ ń ta àwọn sọ́fà nígbà tẹ́lẹ̀ ha lóun fẹ́ jáde pé wọn ò sọ òbójúmọ́ ah tó bá síjú lẹ̀ tẹ́ni ó tó mọ̀ pé àṣé inú ìgbádùn lòun wà tẹ́lẹ̀ tọ́lọ́ àwọn máa dánwò lọ́kùnrin máa dánwò lọ́sìn ẹ̀yọ́ máa yá mi atẹ́gùn wa ń gbé ológì kó níyẹ̀ fún ọmọ sekínì ọmọ sàfẹ́ra arábìnrin kan ti dìde ní Saudi Arabia ó dìde ó ní ká máa sopó fọ́kọ ká máa lùsù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó ní kò bá ayé mu mọ́ obìnrin tó fẹ́ lọ fíṣẹ́ tó fẹ́ lọ sọ́fíìsì ó ní àwọn kí ní tako yẹn jọba ń tako nọ́ọ̀sù Qur'an ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́rẹ́ Jibril igbó gbogbo ẹ̀yin tẹ́ bá ti kú lọ́kùnrin àwọn ìyàwó yín yatarabbasna bí àǹfọ̀sẹ̀ ìnà arba'ata ashhurin wa ashra wọ́n gbọ́dọ̀ lo oṣù mẹ́rin àti jẹ́mẹ́wàá nínú ilé kátó lọ́kọ̀ mi arábìnrin yẹn dìde ó ní a padà sẹ́yìn tàbá ní ká máa lo àwọn àyà yìí àwọn afọ àkóyà torí wọn ọlọ́run lè ṣe kọ́ọ̀sì kan ìbẹ̀ náà afá tó dìde amọ́pẹ̀lẹ̀ afá àkápẹ̀ náà wọn talabatul ilmi òun náà sáájú ń kírun dé ó ní kéèyàn ọmọ jó mísìk ọmọ gbọ́ mísìk òun orí tó burú mẹ́ alẹ́gáàmì ìdílókò ẹ̀ atẹ́gùn gbólógì ayé àwọn musician àtàtìbọ̀tán wọn tani ọmọ tí ó ní ìdíkásẹ̀ tó máa dìbẹ́tì lérẹ́ yìí tí wọ́n ń ṣe yẹn sọ bá kòrán mu bí wọ́n ṣe ń jó ohun yẹn bó ṣe ń dirun ìtọ́jú ọkùnrin yẹn tó fi yẹn ń ṣe tí yẹn tí wọ́n mu tí yẹn tóbìnrin ń jó wájú ọkùnrin sọ bá kòrán mu kéwù burúkú lè yẹn wàá ké tẹ́wàá pé èyí lè máa gbọ́ music mo kàn mú ìyàwó alápèjúwe àpèjúwe tó pọ̀ bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ láwọn ìlú ẹ̀sìn tẹ̀sìn ti wá àmọ́ àwọn tá a wí sáwọn ìlànà bèbè kalẹ̀ fún wa ibi tọ́lọ̀ ti kílá nù sáwọn lànà bí fi kalẹ̀ fún wa kílá nàbí ló fi kalẹ̀ kitaballah wa sunnata nabiyhi àwọn tí wọ́n fẹ́ dà nǹkan lọ́dọ̀ wa ń bí wọ́n máa wá mú àwọn kọ̀ọ̀kan tó yàyàkuyà lọ́hùn wọ́n máa wá fi sàpèjúwe fáwa ní pé kí ẹ̀sìn olè yí gbélé rí ẹ̀dà kan bojú àwọn nǹkan wọn tí láwọn fẹ́ gbá bọ́ọ̀lù yẹn síbi tẹ́sìn yẹn ti wá náà yẹn mọ́dọ̀rọ̀rú mọ́dọ̀rọ̀rú lásìkò ètò wọn lẹ̀ lóko wọn lẹ̀ lóko lásìkò ànábì wọn mutí wọn dá sẹ̀ríà fún wọn lásìkò ànábì wọn jalè wọn dá sẹ̀ríà fún wọn àbúlọ àbí ní fámílì ànábì ni àbújá àlì ẹbí ànábì ni sáwọn èèyàn lọ́lọ́ ní ká máa wò kọ́sẹ̀. àmẹ́ni tí bá ti ń wẹ̀sìn òdodo gbogbo àwọn ọ̀rẹ́ yẹn ò ní sàǹfààní bí ọ̀kan tó dé tó ní afá ẹ̀dákẹ́ ẹ̀ má sọ pé n fi sìgá lẹ o mo dé maka nígbà lọ maka mo rá àwọn ọmọ ọmọ ànábì tán fa sìgá mo àti tábà ọ̀daràn sí tí wọ́n ní kọlọ̀ lè wò mọ́ká nìyẹn kẹ́nìkan ọmọ pé ìsìlámù ọ̀dá nítorí pé àbúlà ábì oyé ìṣẹ́bọ sinimamila níbi nìyẹn sọ́rọ̀ nìyẹn kíyàn ní ìsìlámù ọ̀dá torí àbújáàlì kọ̀gbà ìsìlámù sinimamila níbi nìyẹn owó wọ́n láti tó fà fámílẹ̀ lẹ̀ <laughs> alimawjatu at-tashkikiyyatu iṣẹ́ yẹn àwọn kan ni wọ́n ṣe kalẹ̀ àwọn kan ni wọ́n kọ́ kalẹ̀ àwọn kan ma wá kàtíra yẹn wọ́n ma fi dẹ̀sùrú alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àwọn tá a wúyì tí wọ́n gbé àwọn ìrújú ẹ̀sìn lọ́wọ́ yìí kí ni wọ́n fẹ́ ṣe má hadafuhum hadmiya ni lẹ́sàbínà ìyà hadmiya wọ́n fẹ́ wo islam wọ́n wá rí pé islam táwọn fẹ́ wo yìí àwọn ò lè wo àfi káwọn ọmọ dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n pẹ̀lú àwọn ìròrí burúkú kan káwọn ọmọ kó wá nínú àwọn ìròrí tí wọ́n kó wá òun náà ni pé tàwídì làdìyà wọ́n ní ẹja dẹ̀sìn pọ̀ ẹja ṣe kíni jama ẹja dẹ̀sìn pọ̀ ká dẹ̀sìn pọ̀ yẹn kò burú yọmọ lọ chọ́ọ̀chì yọmọ ṣe eriwo ya yóò ṣe máa ṣe Islam ó ti wà àwọn òyìnbó ti kọ tíra lérí ẹ̀ ó ti wà lérí íńtánẹ̀tì lẹ́yìn bá ti dákọ̀ tiẹ̀ bánu wọ́n dẹ̀ fún lẹ́rì amẹ́rì tí wọ́n fún fẹ́kì ọlọ́ni ladina indala islam ayà yẹn ti yọ wá kúrò nínú pé ìjà tún lè ṣẹ̀sìn míì mọ́ islam sálàjà lè máa wá mọ́sálásí kó tó máa lọ sóòru ayà yẹn ti ṣe fún wa ipò islam nìkan lè sìn ibẹ̀ náà láti sin lọ́hùn ibẹ̀ náà láwọ̀ àbáyọ lérí ìṣòro wa lọ ibẹ̀ láti yanjú ibẹ̀ láti yanjú láti yanjú ìṣòro wa. oríyàtọ̀ àdìyà nínú àwọn ìrújú burúkú tí wọ́n gbé wá òun náà ni kálukú fìlè láti ṣẹ̀sìn tó bá wù mọ́tì ọmọ yẹn lọ́wọ́ wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ gbé constitution yẹn wá tí kálukọ́ sáyẹn ìgbé tọ́mọdé bá ti ní òun òkèrún má dì lọ́wọ́ òun lọ́lẹ̀ mí ẹ̀ ó free láti choose ẹ̀sìn tọ́ba wò bí wọ́n ṣe ń ṣe lú ìbò ọlọ́run bá aláṣẹ ní à inna dina inda Allah islam àwọn náà wọn ní ká dẹ̀sìn pọ̀ àwọn tí wọ́n gbé ìsìlámù lọ́wọ́ nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀sìn pọ̀ àbí wọn dẹ̀sìn pọ̀ jẹ̀mọ́ afọ́ sàdúwà tán sí nílẹ̀ yorùbá yọ sàdúwà tán tó bá sàdúwà tán yóò ní ẹ̀yàn ọmọ àwọn alàyè tó wà lẹ́nkùnlé yẹn ẹ lè sọ di eérú àwọn wọlé alàyè tó wà mẹ́ àwọn bí ọ̀gà àkókò adìẹ àlégbà pẹ́pẹ́yẹ yóò tún lọ yẹn náà yóò máa la pẹ̀lú epo pupa tó bá tún di lálẹ́ yóò jòkó láàrin yóò tàn kándú àwọn ṣọ́ọ̀ṣì yóò lóun ṣàdúrà ẹ̀sìn mélòó ní í ṣe yẹ jẹ̀mọ́ ẹ̀sìn mélòó ní í ṣe ẹ̀sìn mẹ́ta mẹ́ta lọ́kàn òun wá ní èèyàn wá mọ́sálásí ẹni kèsè muslim ìwọ́n tó ń ṣe mẹ́ta lọ́kàn yìí tí mo ṣàlàyé fún ọ̀sìn ṣé mùsùlùmí ni àwọn baba aláwo tí wọ́n bá ń wówó kí ni wọ́n máa ń jẹ pẹ́pẹ́yẹ àwọn abọ̀rìṣà tí wọ́n bá ń wá ìdáàbòbò kí ni wọ́n máa ń jẹ ìgbín torí wọ́n gbà pé gbogbo àwọn nǹkan àbàmì yìí báwọn bá ti jẹ́ àwọn ti rìnà lọ́wọ́ lérí ìṣòro àwọn mùsùlùmí ń kọ́ kí ni mùsùlùmí ó ṣe àdúrà tó bá ti rí àfáà tó dìde rí mímbà rí tó ní ẹ̀yẹ ẹ múra síra yẹn o ẹ má dá wọn ní ṣòkòtò gbégbé lọ́wọ́ o bá ti ń jẹ́ o òun gan ló sì fẹ́ bá ti ń jẹ́ lẹ́yìn náà ṣọlá kíta láyé àbátá ní amọ̀lù ọlọ́run tó bá ṣe gbogbo ṣe rẹ̀ ó bàjẹ́ lakum dinukum waliya din kálukú sí tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn fẹ́ dàpọ̀ lẹ́yìn náà wọ́n fẹ́ kálukú free lẹ́yìn náà fásitì dín àni dúnìyà inú àwọn èrò orí burúkú tí wọ́n ń gbé káàkiri sí tí wọ́n fẹ́ fi jẹ́ kárí ẹ̀sìn òdodo òun náà ni pé tá a bá ti ń sọ̀rọ̀ ilé ayé ẹ má máa sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ afẹ́sẹ̀ bísínẹ́sì yẹn ní kọ́lá la afẹ́sẹ̀ bísínẹ́sì yẹn ní kọ́lá rasul ànábì sọ kí wọ́n kọ́ láti ànábì gbọdọ̀ bísínẹ́sì sọ̀rọ̀ bísínẹ́sì sínú kọ́lá ń jẹ́ sí ànábẹ̀ sàlàyé bá ṣe sòwò nínú àdísì rẹ̀ àwọn yẹn wọ́n sọ fún wa pé ẹjẹ́ ayọ̀ ayé kò nínú ẹ̀sìn àwọn náà àwọn náà ní tíra tí wọ́n kọ rẹpẹtẹ sẹ́yìn bá ti kà á lọ́wọ́ ti dé mọ́ṣáláṣí lára ọjọ́ kejì kò ní béèrè lọ́wọ́ ìmáàmù pé mo fẹ́ sòwò báyìí ìhàwó lẹ̀ ṣe kọ sí kọ́dà tí ìmáàmù bá wú gbọ́ ah, gbogbo wọn ti bá ṣe ṣe àní nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìhàwó lẹ́sìn ẹ̀sìn báwo látara ilé yìí náà ìsìláàmù bó máa wọ̀nyẹn lọ́wọ́ yóò máa sọ fún wa pé owó èlé da ẹ̀sọ́ bíi tí mo ti gbé owó èlé láyé ọlọ́run sì ní bá ń gbé owó èlé ẹ̀sùn kún ee ọlọ́run wọn bá ń jagun wọ́n yín lámùtọ́ fàálù ọlọ́run tẹ̀ bá fowó èlé lẹ̀ fàádánù bí haribi mi dàlá ní máa palẹ̀ mọ́ ogun lẹ́yìn náà owó èlé wá dà gẹ́gẹ́ bí ìgbà pé ọlọ́run ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ ẹ̀rọ àwọn ẹ̀bọ̀lú jẹ́ àbùjẹ̀ báàbù tẹ́lẹ̀ yàwó ilé àwọn alájà alájà kọ́dà àfà ń lọ ogun ọmọ ìjà wọn àbí oníjà wọn sẹ́lálù Kùránì yẹn kò ní ìtọ́bá ní ọ̀sẹ̀lẹ̀ kò sí tó ní ọmọ ṣẹlẹ̀ ọlọ́run fi tu ètò ẹ̀sìn ó fi tu ètò ayé ọ̀rọ̀ ayé lọ́rọ̀ afẹ́yàwó ọlọ́run bá láàní nàmọ̀lẹ̀ kọ́mọ̀rọ̀ lọ́mọ ìṣòro ẹ má mutí ọ̀rọ̀ ayé ni ọtí kèsì mọ́sálásí wọ́n ti mutí ọlọ́run dáṣẹ́ mọ́sálásí ọtún dáṣẹ́ ta ìta mọ́sálásí má yọ kùránì kúrò nínú ìsẹ̀mí rẹ o lè rẹ́sìn òdodo ṣe má jẹ ọlọ́wọ́ bá jẹ ọkàdáwò má mú tọ́ bá mú ọkàdáwò má ṣe tọ́ bá ṣe ọkàdáwò má wò tọ́ wò ọ̀daràn àwọn kan dìde lé ni wọ́n ní ah, ilé ayé làwà ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ọkùnrin lòun ọkùnrin lèmi náà kò sí dúndà má fẹ́ra wa wọ́n ní ọlọ́run ní ọ̀dà lèwàtù nìyẹn àwọn ìjọ anábìlóòtù wọ́n níbẹ̀ ni àní àfẹnu ẹ̀sìn bọ́lé ilé ayé afiri láti ṣe tọ́wọ́ wùwá ẹ má máa sọ̀rọ̀ ọlọ́run sọ ànábì sọmọ́ ẹ rí i pé ròrí yìí ń ta sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lérí ìgbé ayé tànábì ti kọjá àsìkò tá a lò lọ́wọ́ yìí ní modern kìnnì kan láwọn ayín sìn <laughs> modern world <laughs> modern life àdéhùn wa ń ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ jama ẹ wo àdéhùn ti ń ṣẹlẹ̀ lábúrọ̀dì ti ń ṣẹlẹ̀ káàkiri lamẹ́ríkà ní USA ní London ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè pé ìmáàmù afẹ́ káwọn ọmọ wálé ẹnìkan pẹ́ láti ní oúnjẹ sí láìpẹ́ ó ní ìmáàmù afẹ́ kọ́ àwọn ọmọ wálé ọmọ gbọ́dọ̀ dàgbà sí bí 99% yóò sórí bú ọmọ ọdún mẹ́rin tí màmá rẹ̀ gba dádì ẹni wọ́n lọ́wọ́ ń dádì ẹ̀ gba ó sì tẹ fóònù àwọn ọlọ́pàá sì dé wọ́n sì gbé bàbá ó ní ọyá ẹgbẹ́ ẹmú wọ́n sì mú <laughs> ìlú ìbọ̀tọ́fẹ́ lọ́nà lọ́mọdé ọdún mẹ́rin jọ́mọ̀ nìkan mú ọ tí ó sì mú ọ lọ́mọ máa ń sẹ́tẹ́ ìmá bá ń dìun pé má sí bẹ́ẹ̀ mọ́ ọlẹ́wọ̀n wọ́n láwọn fẹ́ fẹ́ ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin náà wọ́n láwọn fẹ́ máa fẹ́ra wọn kọ́lọ́ mọ́sà sọ́n bí aburú bẹ́ẹ̀ alìsílám ìsìláàmù eh, tí èsì òótọ́ òun àtàṣà wọ́n jọ máa lọ ni òun àti kíni àṣà ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù òótọ́ àṣà ó kò lẹ̀ ọ wá yọ àwọn èyí tí ó bá ẹ̀sìn mu àwọn èyí tí ọ̀bẹ sì mú ó ṣe kí ni ọ̀ dálẹ̀ fáwọn aláṣà àwọn ọmọ ìyànjú ẹ̀ torí pé mùsùlùmí ni wọ́n afa hukumali jẹ́ ìhìlì jẹ́ tìjẹ̀ gbogbo ọ̀nà ọlọ́wọ́n bá ní sẹ́yí àtàyín àtàyìmọ̀ kan yẹn ilé ẹ̀mọ̀ lọ lè ṣe wọ́n mọ́ni asanu mi nàlá hukumali kọ́mi yóò kìnnà èyí tẹ̀mí gbé kalẹ̀ lọ́dá ju tàṣà lọ. kóso la afuwa ilé anábì máa sàmójúkò fáwọn èèyàn wà mùrùbùlà ọ̀rùf àṣà tó bá dáná àwọn àṣà wọn sọ pé kí wọ́n máa bá lọ wà áàrùdá ní jahili sọ́rọ̀ àwọn àṣà tí ọ̀dá àṣà yìí mọ́kàn yẹn gúnrí kò ń bẹ̀ má bá wọn ṣe ajẹ́ pé àṣà pínsí mélòó jàmá àṣà pínsí méjì wọ́n ní kọ́ wá wábi kó mọ́ kọ́ wá kó mọ́ àṣà ní àbí ìṣàṣà jàmá ẹ̀sìn ní ká kó mọ́ àbí ká pẹ̀rẹ̀ ká jẹun wọ́n ní kọ́ wá bí wọ́n ní ẹjá wọn yọ́ mọ̀ pé ń ṣèyàwó ẹ̀dọ́nú ẹ jẹun kọ́dà káwọn obìnrin kan lu bàǹdírì láàrin ara wọn tó ń pè ní dòfù láàrin ara wọn bọ́kùnrin kan bá ti ní mo fẹ́ mú síbí ọbẹ̀ wẹ́ lóní o wọ́n tilẹ̀kùn ni wọ́n wà ní kọ́mọ kékeré kan fún ní síbí àfáwọn gbọ́dọ̀ wọlé bí wọ́n ti ń ṣe kíni ibi wọ́n ti ń sọdún ti àbí ibi wọ́n ti ń ṣayọ ayọ̀ ti wọn torí bí wọ́n ti ń lu nǹkan wọ́n mọ̀ jó arò níbalẹ̀ mọ́ lẹ́nìkan tó sọ pé ẹ dákun ẹ dákun wọ́n sì ní ká máa ń gbọ́ music eléyìí ńkọ́ àníṣẹ́ ànábì ó ṣe nǹkan kan léèwọ̀ pé èèwọ̀ ní gbogbo eléyìí àmì eléyìí mo fà á yọ kó ń bẹ́ẹ̀ ànábì fà yín yọ ni làbúbákẹ́ ìfi wọlé nígbà tó ń láàárọ̀ ọjọ́ ọdún táwọn ọmọ kéèké tí wọ́n lu bàndé tí wọ́n lu dúfò lóní amèsì márùn fi ìbẹ́ ìṣẹ̀rọ̀ sóni la táwọn gbọ́ yé ni pé ohun èṣù lélẹ̀ gbígbínigbìnrin ohun èṣù lélẹ̀ ànábì ní fi wọ́n lẹ̀ ẹ̀fẹ́ eléyìí lẹ̀ eléyìí ti kó mbẹ́ eléyìí ò ní sọ wọ́n dolórí bú gbogbo àwọn èrìnjà akọni tó kù ńkọ́ kí ló padà dà mẹ́ni tó bá gbẹ́sìn tó bá gbẹ́sìn yìí kí ni ó lọ́dọ̀ rẹ̀ yóò di haram òkú ṣíṣe oye ọba fẹ́sì islam òdodo ò ní bá wọn sí wọ́n sì ti mọ̀ọ́mọ̀ ìpè ohun àtẹlẹ́hà rẹ̀ wọn ò ní wá o wọn ò ní wá o torí àìpé rí ni kéèyàn máa jókòó máa yọ̀ látara pé ìyá rẹ̀ bọ́ sínú yẹ̀pẹ̀ bàbá rẹ̀ bọ́ sínú òkùnkùn ọbọ̀ síbi tẹ́nìkan mọ irú tí ń fara kín bí yà ń jẹ́ ni bí ó wà nù kẹ́ni ọmọ torí tí bàbá ń ṣe lórí ọmọ tí ń ṣe ń kọ̀rọ̀ ẹnìkan lè dájọ́ ẹni tó wà nù sàárè nígbà tí wọn ò tí ì dájọ́ wọn ò tí ì dájọ́ wọn ò fún bàbá rẹ̀ ní certificate àlìjẹ́nà kí ló wọ́sọ fún bẹ́ẹ̀ yẹn bá kú àyè wọ́sọ tuntun bẹ́ẹ̀ bá ti wọ́sọ tuntun èrí ti dàrú ni bẹ́yẹn bá kú àyè máa jó bẹ́yẹn bá ń ṣèyàwó ni wọ́n máa ń jó obìnrin máa ń jó nìyẹn máa ń yọ̀ ọba ń kó ọmọ ọwọ́ sọ tuntun ẹ̀hẹ́n eré rẹ̀ pé báwọn àwọn bàbá yìí lulẹ̀ báyìí ọwọ́ lè wọ́sọ <laughs> islam gan ni mi ló ń sìn anabi ni láàkàrà fi islam anabi ni kò sí ká máa pa màlúù ká máa jẹun lé lókun anabi ni kò sínú ẹ̀sìn islam tó mú wa ọ̀ya fìdáhùn gan àsàlòun náà gbogbo tíra aláké àkéré báàbù fìdá láìdé jámíà ẹni tó gba professorship ẹni tó tún kéwú lékè professor kò sí tíra kan tí wọ́n ní ànábì sọ fún wa pé a máa ń ṣe fìdá kọ̀díjà kú àbádíjà òkú sí ànábì ṣe fìdá àwọn mélòó náà wà ń bẹ̀ Hamza kú àbí òkú sí wọ́n ṣe fìdá àwọn ọmọ ànábì tó kú sí wọ́n ṣe jẹ́ mẹ́ta kátó agbẹjọ́ méje ìbọ̀lẹ̀ tó wá rí inú tẹ́lá wọlé ti rí kìí sẹ́sìn ni o ẹ̀sìn ni o kí ni mo bá wọn ṣe o alìsílám máa tẹkifíri sàhábà adébíyà ń lọ ìsìláàmù tó yàn ṣe tọ́wájí láàárọ̀ tó ní kò ní da fún Abubakar kò sì ní da fún Umar kò ní da fún Usman la'natullah alayhi ìsìláàmù àwọn ṣe àyè àwọn ṣe àyè àwọn ni mo ní wọn rápálá wọnú ìsìláàmù nígbà tá a nábì lọ tán lásìkò Ali wọ́n rapálá síbẹ̀ wọ́n wá ń gbin ìfẹ́ alì sẹ́mi àwọn sàábà wọ́n wá ń fi ìkórìíra àwọn sàábà mẹ́tẹ̀ẹ̀ta tó kù wọ́n fi ń sẹ́mi àwọn sàábà tó kù wọ́n wá ń pe Abubakar ní oníjàmbá pé ó gba ó khalifa lọ́wọ́ alì pé alì ló yẹ kó jẹ́ khalifa lẹ́yìn alì ti wà náà àwọn tí wọ́n dìbò fún Abubakar wọ́n fẹ́ fi dá wà lálẹ́ wọ́n máa ṣépele Hafsa ọmọ Umar wọ́n máa ṣépele yàwó Aisha wọ́n máa lẹ̀ kó sì náà yàwó Aisha pé yàwó Aisha oníṣìnà ni wọ́n ní kọ́dà tó bá dé gbẹ̀yìn ayé tí ọ̀gá àwọn tí ń bọ̀ tó bá dé yóò fọwọ́ gbá sáré yàwó Aisha yàwó Aisha dìde yóò wà nínà lẹ́gbàá sínà tí tó yẹ kí wọ́n nà lásìkò ànábì tá ànábì ọ̀nà ibi tẹ́ ti mọ̀ pé olórí burúkú hánrán ni làwọn pípù yẹn orí ibú tí bómi là ọ̀pọ̀ èèyàn ọlọ́run ọwá ń fi ṣìnáró yin ìyàwó òjíṣẹ́ ọlọ́run tó gbà fún tẹ́sí mọ̀ pé àwọn ọ̀tá ni wọ́n dá tàṣà yọ ọ̀hún lẹ̀ àwọn ọ̀tá ìsìn ni wọ́n dá lẹ̀ ló fi ló fi rọrùn fún wọn láti pe ìyàwó ọ̀gá wọn ní oníṣìnà tó bá jẹ́ èyí torí ẹ pé èyàn jẹ́ sọ̀rọ̀ ẹ̀ afúnṣọ́ òun ṣe pèlè tó bá fẹ́ gbà Islam Abubakar ìsàmùkún lọ́wọ́ ní dárò sáwọ̀ Abubakar lọ́wọ́ pẹ̀lú ànábì mẹ́ẹ̀ òun náà ní máa ń gẹ́rùn tá ànábì ọba sí lára ni òun náà ní ọjọ́ bí honest sa ànábì wọ́n jọ travel ọmọ dínà náà wọ́n ní tí wọ́n fẹ́ gba Islam yóò wá sọ fún tọ́wọ́n pé sọ pé àṣehádù mo jẹ́rìí Allah ilaha illallah ipe ọlọ́mọba nìkan lọ́ba tá a sùn èyí ń kọ̀rẹ́tì wọ́n àṣehádù anna Muhammadu Rasulullah èyí ń kọ̀rẹ́tì yóò tí wọ́n ní wọ́n àṣehádù sọ pé mo jẹ́rìí anna Abubakar wa Umara àdúwòlá àwọn àdáwòlá mo jẹ́rìí pé Umar àtàbákìrì àti Uthman ọ̀tá ọlọ́run ni wọn ní tí ó fi wọnú ẹ̀sìn ṣé àníyàn ló ti jẹ́ pé tẹ́ẹ̀ bá ń gbọ́ ṣí lásán ẹ̀sá o ṣí lásán ẹ̀sá lọ wọ́n ní kòrá dàgbé lọ́wọ́ wọ́n ní ọ̀kan nínú ìdákanu mẹ́ta rẹ̀ ti sọnù wípé Abubakar ti sọnù àwọn nǹkan burúkú yìí mo lè jìnnì Iran lè ní bí 90% Iran ẹ̀sìn táwọn ń ṣe nìyẹn wọ́n wà ní Kaaba ní Maka wọ́n wà ní wọ́n máa wá sí Kaaba wọ́n máa lọ sí masalasa anabi Madina wọ́n máa sálámà sí anabi tán asalaamu aleykum okùn Umaru àti Abubakar asalaamu aleykum ya Rasulallah wọ́n sọ yẹn jákè tẹ́yìn ọgbọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́lẹ́gbẹ́ méjì yòókù la'anatullahi aleykum Abubakar Umar la'anatullahi aleykum ọ̀kan láìpẹ́ yìí wọ́n ní assalamu alaikum ya rasulallah ọdọ́dọ̀ wọ́n bá kiri mọ́rù báyìí fẹ́ fẹ́ ó sì lọ ní tó ṣe yẹ ó fi ṣẹ̀sìn ní o àwọn kan ti dìde ńlẹ̀ Yorùbá ń bí mọ̀mọ́dúgbò wọn mọ́mọ́lé wọn àmọ́ ní dákọ̀ ẹ̀ tí wọ́n bá ti ń ṣe kéṣẹ̀sì jáde tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ẹ máa sá fún wọn kẹ́ẹ̀dẹ̀ lé àwọn fámìlì yìí sá ọ̀daràn ni wọ́n nínú ẹ̀sìn wa àmbásẹ́dọ̀ wọn wọ́n làwọn rí lọ́dọ̀ àfáàjò wọ́n ní àmbásẹ́dọ̀ ìrá àwọn èèyàn láwọn bá lọ́dọ̀ ẹ̀ àfáàjò tọ̀ àmbásẹ́dọ̀ Iran àwọn èèyàn wá bí wọ́n ti fẹ́ lọ́ǹṣì Iran ẹ̀sìn yẹn làwọn sákìsàkì ń ṣe tẹ́bá lọ́lẹ̀ wo youtube ẹ̀rọ àwọn ọmọ sáríà àwọn ọmọ kánò àwọn ọmọ kaduna tí wọ́n ti gbẹ̀ ẹ̀sìn ṣíà tí wọ́n tẹ̀lé sákìsàkì ya abal hasani kíni kan wálé yúlá bí wọ́n ti fọ́ gbáyà ní ẹ̀sìn nìyẹn wọ́n ti mọ̀ sínú gọ́gù ó ní e ẹ̀sàn ní pé alì ní ọjọ́ ojú sí alì ní ọlọ́wọ́ ọba tí wọ́n ń jọ fídíò rẹ̀ wà ìtí wọ́n gbajúmọ̀ tẹ́fì mọ̀ wọn ni pé wọ́n ma àtọ́ànù sí sàhábà wọ́n ma ṣépè láwọn sàhábà wọ́n sì ma yọ láìsí ara wọn gbogbo yẹn àfáà tẹ́ ń bú sàhábà àwọn òkú yìí ní sí àwọn àmọ́ àwọn èèyàn ti ń sí pé ti gbẹ̀yẹ̀ sí sí à gbogbo ẹ̀yìn àfáà tẹ́ ń bú àwọn sàhábà nàbí àbúrò rẹ̀ lẹ́ ń bú ni o Muawiya anásìmọ̀ máàlìkì lẹ́ ń bú ní o amúrùbùnà ásí lẹ́ ń bú ní o rọ̀dí Allahu ta'ala anihun gbogbo ẹ̀sìn tó bá ti ní í ṣe pẹ̀lú ká máa ṣépè láwọn sàábà ká máa bú wọn kì í ṣẹ̀sìn òdodo irọ́ ni torí pé gbogbo ẹ̀sìn táǹsì yìí àwọn oníwọ́n gbà wá fún alọ́dà nábì àwọn sàábà náà gbà wá ìwọ́n tó mú sàábà yẹn gan gbogbo tó fi ń ṣẹ̀sìn tá lọ́gbà wá sí wà lọ́lọ́ igbá alásùpà nábì àwọn sàábà gẹ́rù màsùmí àsọ wọn níbi àṣìṣe ànábì nìkan lásán èyàn gbọ́dọ̀ wá rí àṣìṣe wọn kéèyàn ọmọ wá fi tayín ìgbé lágbájá àti lágbájá wọ́n níjà wọ́n ṣe báyìí lágbájá dẹ̀dẹ̀wù rẹ̀ lágbájá òpònú lòun lágbájá òun tutù sàábà nàbì lẹ́nu rẹ̀ ká ní wọ́n bá ṣe láwọn àṣìṣe sí ọlọ́wọ́n bá nìkan lọ́ba tó pé ànábì nìkan lẹ́ni tọ́lọ́ ń pé áyà kan bẹ tí a fi nọlifáyẹ̀ ipe kásẹ̀ ní sàábà kan láṣìṣe ká ní lẹ́nu tiẹ̀ kọ́ lẹ́nu tèmi kọ́ lẹ́nu mùsùlùmí òdodo kọ́ tọ́lá ọlọ́run bá ti ní ọlọ́run bá ní lákọ̀ tábàlọ́wọ́ alẹ́ nàbí ọlọ́run bá ní èmi ọlọ́run mo ti ṣàforíjì fún anábíwá Muhammad kò nǹkan nínú fáìlì ẹ̀mọ́ nínú ẹ̀ṣẹ̀ wal Allahu akbar wal-muhajirin ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé anábì láti Usman bin Affan Ali bin Abi Talib radiyallahu anhum ajma'in wal muhajirin torí atifu ni jama ọlọ́run bá ní àti àwọn tí wọ́n wá láti maka tí wọ́n gbé ìsìlámù sá lọ sí madina wal ansar gbogbo àwọn tí wọ́n gbà wọ́n lálejò ní madina mo ti ṣàforíjì fáwọn náà wal ladina taba'uhu àtàwọn tó tẹ̀lé wọn fi sa'atil usra àtàwọn tó tẹ̀lé ànábì nígbà tí nǹkan le ìsìláàmù tá ń ṣe pẹ̀lú yọ̀bọ́kẹ́ yìí jàmá ìsìláàmù tá ń ṣe pẹ̀lú rọrùn yìí ogun làwọn fi ń ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bọ́ọ̀bá omu bọ́ọ̀bá obu lẹ́sẹ̀ ọlọ́wọ́ba aláà ti sọlé nínú sọ́ọ̀tù Tawba Quran 9 aya 117 lọ́lọ́run ti ní àwọn sàhábà wọn ti fèrè jì wọn ọlọ́run tó yọ́nú sí wọn nínú àyà mi والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ọlọ́run lóhun ti yọ́nú sí ánihun ánihun yẹn ọlọ́run yẹn nìkan lẹ́nu wọn hum ìwọ ni wo jí bàbá wà ń bẹ̀ wọ̀rọ̀dù ánì gbogbo tọ́lọ̀ ń ṣe fún wọn àwọn náà ó dùn wọn ó dùn wọn ẹ̀dá kan torí tọ́lọ́run bá wa gbogbo ẹni tí wọ́n ti ń bú sàábà àwọn afá tó ń sọ̀rọ̀ kan lábala àwọn tí wọ́n bó sàábà lásìkò wáyé wọ́n ní bákan méjì ni ẹni kan ti gba àkídà ṣe à wọ́n wá ń jẹ́bọ̀ létí tí tó bá padà yá wọ́n padà máa ṣépè tí gbogbo ọmọ sí kíni tá a máa gbọ́ èébú ni wọ́n fi sí kíni ti gbà lẹ́sìn ẹ̀sìn ṣé àwọn ò ti gbà á àmọ́ wọ́n rí ṣe àní ọ̀tá alùsúnnà wọ́n wọ́n wò pé nígbàtí ọ̀tá wa tó náà bá ti ní ọ̀tá ẹjẹ́ àpàdé papọ̀ mọ́ta ká pàdé papọ̀ mọ́ta ọ̀tá wa ká lè fi bá ọ̀tá wa jà ní màbá gbọ́ Yorùbá yẹn jẹ̀mọ́ ọ̀tá ọ̀tá rẹ ọ̀tá ọ̀rẹ́ rẹ ẹ̀ẹ́dì pẹ́lẹ̀ Yorùbá ẹ̀ẹ́gbọ́ Yorùbá mọ́ ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ni ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ń gọ́ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀tá alùsúnnà ọ̀rẹ́ ni ibi tí nǹkan ti jẹ tí fẹ́ bú alùsúnnà ọfẹ́ bú Abu Huraira ọfẹ́ bú Muawiya ọfẹ́ bú àwọn sahaba tó ti lọ tíra tó lè kàtọ́ rọrùn fún ọ tó rí gbogbo materials tó bá ń wá ń bẹ́ẹ̀ tíra wọn ṣe àní tọ́lá àwọn àwọn lérí pé àwọn lọ́ta alùsùnà ọ̀tá gbogbo àwọn afọ́ àmọ́kà àti ni tí wọ́n náà bá ti wọ́n sọ̀tá àwọn afọ́ àmọ́kà àti Madina tíra àwọn ọlọ́mọkà ọmọkà tíra àwọn ṣe à ibẹ̀ làwọn tí ń sọ̀rọ̀ Muhammad Abu Wahab náà ń sọ̀rọ̀ ọdún tèmíyà náà ń sọ̀rọ̀ gbogbo pé kíní kan apààyàn ni kíní kan ọmọ ṣe wà yẹn eh, ẹlẹ́wọ̀n ni ọba fẹ́ mọ̀ nípa àyàn ò ní ka tíra ọ̀tá ẹ̀ tíra tẹ̀ gangan ló ṣe kíní lọ́ọ̀kà ní ìwà fẹ́ mọ̀ nípa èèyàn ìtọ́kọ̀ọ́lẹ̀ ní kọ̀ọ̀kan mọ́kàn tí àwọn ọ̀tá kọ ìgésì ẹ̀ mọ́kà ó lè lódodo mẹ́ àmọ́ ẹ́ ẹ̀ súnà ti fakọyọ àbí ọlọ́run kọ́mọ́ sábà fi wọ́n mọ̀ náà o ìsìláàmù òdodo ìsìláàmù máa lè sàánà kìí ṣe ìsìláàmù òdodo ni kéèyàn máa ṣe ìsìláàmù kó máa bá lè jànú sọ̀rọ̀ nílẹ̀ yorùbá dáwà wà yìí àwọn èèyàn mú wà lè jànú lórí ayò wọ́n sì ń ṣe ìsìláàmù àjànú ìyàwó náà lọ́ta wọn tọ́lọ̀ ní iná ṣẹ̀tọ́nà lakum àdúhùn fọ́tẹ́kẹ́tù àdúhùn wa ọlọ́wọ́n bá ní ẹ̀rí ṣẹ̀tọ́nà ọlọ́wọ́n bá ní ọ̀tá yín ni ó ẹmú lọ́ta ó kíyàn wá lọ lè bọ́ta àyàn fún ọ̀fẹ́ lówó sọmọ pé ọṣẹ ìtajà ẹ̀yìn ọṣẹ àwúrẹ́ èsùlókù ilẹ̀ ọmọkà fada Sulaimanu walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra sẹ́hìrù ni bàbá oníwàṣẹ àgbáyé tí wọ́n sọ tó dá wọ́n ní as àwọn ọmọ wa bẹ̀mí ká máa lọ ọmọ wọn torí pé afẹ́ kí kankan ó ṣe kó fòrò wọ́n sọ ìyẹn kan tó lọ bàbá ní èyàn ti jáde kó ní islam islam kọ́hún gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn afẹ́ àdáfá àwọn afẹ́ ológun àwọn afẹ́ alájò ṣé islam òótọ́ ni wọ́n ń ṣe yẹn ìrọ̀ o tí àwọn bàbá aláwo tí wọ́n bá ń wọ owó wọ́n pa nǹkan papọ̀ mọ́ nǹkan kan wọ́n lọ nǹkan mọ́ nǹkan wọ́n máa fi wẹ̀ wọ́n máa jó wọ́n máa lọ ọmọ láà tí mùsùlùmí bá ń wá owó kí ni mùsùlùmí ó ṣe la hawla wala quwwata illa billah astaghfirullah wa atubu ilayh ọkà bákọ́rọ̀ láti bẹ̀rẹ̀ dópin arísìkí ò ní dá lọ́wọ́ ẹ̀ tọba tó fi kó lẹ̀ tọ́wà fi kópa ara kó tó ṣe kí ni yóò tó wá fún gbígbóná wẹ̀ sẹ́rí <laughs> pé kèfèrí ń dààmú kèfèrí ń dààmú àbí ọ̀dàmú kọkàn sí kòránì kọkàn bọ́kàrà kówó sì wọlé ọwọ́n atawanjú ọlá ọwọ́n lóun sí islam sí islam ni islam ológun kìí islam tọ́lá làáfíà ẹjá da ogun nù ájò ká má ba lè jànú ṣiṣẹ́ ká má bẹ̀ fún sì má bẹ̀ fún kọ́sọ́ wa òfin kan kọ́lé orin kan mọ́lẹ̀ òsìn mọ́ra ọmọ pé ọ̀tá rẹ̀ náà lọ lè ti kọ sọ bẹ́ẹ̀ bá lọ lè jòkó àyàn kí ní ó fún yóò tètè yá láti ẹgẹ́ ni àìwọ́ tí àwọn ń ẹni abẹ́ jẹ tuntun wá rìn ní ẹ̀yìn àrò ìṣẹ̀ṣe pẹ̀lú kíni pẹ̀lú islam alìsílámù ma adam mukhalafatil aba ká máa ṣe islam ká ní àníyàpá àwọn bàbá ipe a lóòótọ́ lóòótọ́ intẹ́sùn yẹ ọwà ní koran a máa rá àwọn bàbá filẹ̀ gbogbo àwọn bàbá yẹn àrí filẹ̀ ẹ̀dàkùn nínú àgbóyẹ̀sìn sáà máa dájọ́ lè láti nìkan nílì ta lọ́mọjọ́ yẹn dépò tá dájọ́ nítorí ọ̀gá ọmọjọ́ ẹ̀sìn yẹn máa dájọ́ ẹ̀ ẹ̀yìn èyí tó kílẹ̀ nìyẹn náà eléyìí náà islam haq ìdájọ́ yẹn àwọn náà ti mọ̀ pé ehm, àṣírí ti tú wàhálà sì ti dé fìtínà sì ti dé náà fi ní ẹ̀yìn alòfitina mo níbẹ̀ ní alòfitina ni wá alòfitina sí yín lọ́rùn adé fìtínà sí yín lọ́rùn kì í ṣe fìtínà fáyé ẹnìkan ọmọjọ́ náà ẹ̀yin náà sọ ìfẹ́ ànábì ni ẹ wá ìwọ wá dájọ́ sọ̀ wánu nígbà ọmọjọ́ sọ̀ wánu ìtẹ́nu sọ wá fìlà áṣìlẹ̀ àwákìlì mi Ramadan ẹ wá àti gbẹ̀yìn Ramadan ọwọ́ amọ́jọ́ tó ń wánu <laughs> yóò bá tí ọ̀dàrú kátó wá pékéwú nídìí bẹ́ẹ̀ wọ́n yapa ẹ̀sìn ọlọ́run láti tẹ̀lé ojú ọ̀nà àwọn bàbá wọn ẹgbẹ̀tẹ́ wọn sọ pé bí bàbá tiwa ti sọ nìyẹn bí bàbá tèmi ṣe máa ń ṣe nìyẹn bàbá kan sì fẹ̀sìn rán tani wọ́n fẹ̀sìn rán jẹ̀mọ́ ànábì wa Muhammad bàbá ànábì bá ṣe ṣe wọn ní àṣe bàbá lè kọ̀rẹ́ẹ̀tì bàbá sì lè ṣe kí ni bàbá lè rọ́ǹgì ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn bàbá ẹ̀yin mùsùlùmí ẹlẹ́sìn àwọn àgbà àwọn àgbàlagbà wọ́n ní àwọn àgbàlagbà sì gbé kalẹ̀ nìyẹn mo ní tó ànábì ta ní kẹ tẹ̀lé sọ́mọ èké lòun sọ́mọ èké lànábì sáà ànábì ọ̀sàgbà wọn nínú gbogbo nǹkan ọlọ́niwà ìdákílẹ̀ aláhùn tẹ́bí ọ̀hún máa ń zẹ́lẹ̀ láà tẹ́ bá sọ fún wọn pé ẹ̀tẹ̀lé ń tàṣọ kalẹ̀ ẹ̀tẹ̀lé kọ́rán náà tàbí sí kọlù bá lè tẹ́bí ọ̀hún máa alifẹ́yìnà àléhì àbà àná máa alifẹ́yìnà àléhì àbà àná èyí táwà bá wọn bàbá wa lérí ẹ̀ làwọn máa ṣe kíní làwọn máa ṣe ọ̀làwùká náà bá òun láyà kiri náà ṣe àwọn láyà tẹ̀dún ọlọ́wọ́n bá ní àwọn bàbá wọn nígbà táwọn èdè ilẹ̀ láti kọ́ ní ìmáàmù sálíọ́dọ̀ ọ̀la ni mọ̀lúdí afá ah, ànábìdá ah, káwọn aráwọn èèyàn létí ànábì káwọn èèyàn kọ́ mọ́ gbàgbé ànábì lọ́fà mọ̀lúdí àmọ́gbàtà túnú tíra nǹkan níta ànábì fi kalẹ̀ fún wa àbámbẹ̀ gbogbo anáàlá ní bàbá bàbá kí kálukú náà máa mẹ́sìn bàbá tiẹ̀ wa sẹ́yìn òní bàbá tí wọn náà ní ní kálukú ọmọ dájọ́ káwa ní ìta àmàkùn ní ìsìlámù náà ìsìláàmù wa yóò jù tàwọn kérúbù lọ àbí òní jù lọ tọ́wọ́ ti fẹ́ẹ́ ìsìláàmù gidi má máa pé àwọn ṣéwù sọ mọ́ kí làwọn ṣéwù sọ pé ànábì sọ <laughs> ní kọ́ máa béèrè kí làwọn ṣéwù sọ pé ọlọ́run ṣe kí ni ọlọ́run sọ kí làwọn ṣéwù sọ pé àwọn sàábà sọ wọ́n tọ́ fẹ́ ṣe ìsìláàmù lérí aburú tá ń ṣe kìí ìsìlámù nìyẹn mo ti mẹ́nu bàdí ẹlẹ́ẹ̀kan ẹ̀ẹ́kan máa gbọ́ táwọn yẹn máa sọ pé ìtòhun ṣe yìí ẹnìkan ṣe ní Cairo ìtòhun ṣe yìí ẹnìkan ṣe ní Morocco ìtòhun ṣe yìí ẹnìkan ṣe Maka ìtòhun ṣe yìí ẹnìkan ṣe Madina ẹ̀hẹ́n ṣé ṣe Madina Maka yẹn ṣé ó wà ní Koran oníkòsí ẹ̀sìn yẹn àwọn ọba àwọn ọba ilẹ̀ lárúbáwá wọ́n wọ́ ṣòkòtò ńlẹ̀ wọ́n wọ́ jàlàbíà ńlẹ̀ jàlàbíà wọn kọjá kókó ẹsẹ̀ síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ àwọn ìjà parọ́ síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ni àbíkẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ ni ṣé wọ́n ní kébẹ̀ ọmọ kọ́ṣe wọn tí wọ́n wá gbá àwọn ìyẹn kalẹ̀ fún ọ pé kí wọ́n ọmọ kọ́ṣe wọn àbíkọ́ máa fà àwọn ìyẹn sọ pé ẹ̀sìn wọlé ti wá gbé lérí báyìí àwọn tí wọ́n darí ẹ̀sìn gan jàlàbíà wọn wọlé mùsùlùmí ò lè ṣiṣẹ́ kò lè ṣe kò lè ṣe lọ́hùn mọ̀jẹ̀sìn ọ̀dàrú tí a bá ti gbé wá fún ọ ní ara ah, bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣẹ̀ wọ́n sì jìyà ẹ̀ àfi tọ́lọ̀ bá fẹ́rí jì wọ́n. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa fàyín tànà sáà tún fi ṣe ọlọ́run bá ní tẹ́ ẹ̀ bá ń jiyàn lérí ọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn tẹ́ ẹ̀ bá ń jiyàn lérí ẹ̀ tó dàrú máa ń lọ́wọ́ farudduhu ila Allah wa rasul ẹ̀ dá padà sọ́dọ̀ ọlọ́run àti ànábì ọlọ́run ò ní ẹ̀ dá padà sọ́dọ̀ àwọn lárúbáwá lárúbáwá wa tọ́jẹ́ pé ọwọ́ náà wà iná gbére sí ni tí ò ní jáde nù náà ọwọ́ àdáadáa kọ́dà alukóhánì ti kọ̀nfàmù ẹ̀ àwọn lárúbáwá tọ́jẹ́ pé wọ́n wọ̀ náà kan tó wà lìjánná wà alukóhánì ti kọ̀nfàmù ẹ̀ ìwọ́n fẹ́ mọ kọ́ṣe àwọn tí ọ̀dà ọ̀fà àwọn tó dálẹ̀ lẹ́yìn náà kéèyàn máa wá pé gbogbo bí wọ́n ṣe rí yẹn o bí báwọn àwọn tó kù nílùú náà ṣe rí nìyẹn sẹ́nìkan dé òyìnbó sì kọ́bọ̀ àwọn ìlàbẹ̀ bíríìjì tí wọ́n daṣọ borí lágún méjìlá òru kọ́nítọ̀ wọn kọ́ wá fídíò wọn kọ́ wá lọ sí amẹ́ríkà pé ọ̀rọ̀ àwọn nigerians bí nàìjíríà ṣe rí ni o ìtì ṣe yẹn àbòsí ní ṣe fún nàìjíríà lókè sàbòsí àbòsí ní ṣe ọba alárúbáwá lè ṣe mistake báwọn ọba tí náà ṣe ń ṣe mistake ẹ̀ẹ̀kata hajjaj <laughs> hajjaj bọ̀ ní yóò sọ̀rọ̀ ìgbà tó jọba ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà kọ̀ọ̀kan sí wọ́n sì sẹ́kù ah wọ́n kẹ́rẹ́ ni o yóò mú tí kán rí wọ́n nígbà bí mi wá ń ṣe wútúbà lọ́wọ́ yóò kàn sọ fún àwọn èèyàn pé sórí wọ́n tó wó mi lọ́ọ̀kan yẹ tábà ti kírun tán wọ́n pa ọ́ sórí wọ́n tó tí ń sọ̀rọ̀ tí tọgbọ́wọ́lẹ́ràn ò ní sọ ayé lè ní ò sì ní sọ ayé nígbà táwọn yẹn láwọn lọlé bá àwọn fẹ́lẹ̀ bá jà Al-Hasan al-Basri ìlérí àwọn tàbí yìí ó ní ẹ má lọ o ẹ má lọ o àwọn tó lọ pa wọ́n kò sígbà táwọn ọba ò lè yan tán fẹ́ yà kọ́ máa ní ẹ màá sì tún sún ọba kan sí fún wọn sí màá sàlàyé ọ̀rọ̀ ọba kan fún kí lọ́kàn wá pẹ̀lú àwọn yẹn kí wọ́n wá kà wá pẹ̀lú yẹn ọlọ́mọdé àbàdí ìmáàmù sùdẹ́sì sí tọ́wọ́ yà pẹ̀sìn sátẹ̀lé ìmáàmù òṣèlú lásàmáhàlá ọlọ́run ní bí wọ́n máa rápàdà sí ibú sábà ní kíní kan ẹ̀sìn ni sáwọ́ tẹ̀lé wọn tàbá nínú koran ní gbẹ́ngbẹ́ lágbóyè ẹ̀sìn ni ẹ̀ wọ́n wá kankan fi ìrújú ra ó lérí lọ́nà bá ní ẹja máa bá lọ wọ́n náà ṣe mọ́ká o wọ́n náà ṣe mọ̀dínà o láyé rẹ̀ fi fẹ́ bàjẹ́ nítorí aramaka sáramaka wọn náà láti ni níparí ọ̀rọ̀ mi òun náà ni nínú àwọn òròrí tó wà nílé ayé ń ṣe òun náà ni pé gbogbo tó bá ti wá ní Kùránì àtàdísì agbèsínú science agbèsínú science tí science tó bá fi lè approve ẹ̀ ipé ọlọ a sì ṣẹ̀wá gba ayé àyẹ̀ gbọ́ <laughs> wàhálà ti délé ayé science dáwì ìmọ̀ tí ń tí tọ́lọ́run fi mọ àwọn kèfèrí ni o alùkọ́ni mi ìkùtọ́lọ̀bọ̀ ti sáàtù wọn ṣọ́kọ̀lù kọmọ̀rù alùkọ́ni mi òṣùpá pín àwọn táwọn ìwọ́n dìde ní ẹ̀lárúbáwá wọ́n ní òṣùpá òpin pé scientifically kò wà proved kò possible kó sọ̀pọ̀ látara bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀ bá ń gbé òṣùpá pín káàkiri ẹ̀ mọ́ sọmọ́ o gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ma fi dójú tì wá ní Islam tó mọ̀ pé Islam ẹ̀sìn wọn lajú wọn máa ti ń lọ wọn kàwé ẹ̀ mọ́ sọmọ́ o a ní Kùránì sọ òun ní dákẹ́ kò pọ́sibù <laughs> ẹ̀sìn tán fẹ́ ká máa ṣe nìyẹn jẹmọ́ mo tá dìísì ní bẹ́ẹ̀ ni wọn ní àkọ́kọ́ gbé sínú sáyẹ́nsì náà Ọlọ́run kó fẹ́ sọ wá ń bẹ́ẹ̀ o tí sáyẹ́nsì bá ní òótọ́ ni yọ wá dóòótọ́ tó bá nírọ́ ni yọ máa jẹ́ yọ máa jẹ́ rọ́ corporate Islam corporate Islam káwọ́ skáfù balance islam èyí ṣe kẹfẹ́ rí o àmọ́ òun ti tara bẹ̀sẹ̀ àwọn kan bẹ ní káàkiri sí wọ́n ní àwa ti wá àwọn olè ló jàlúbáàbù ní kọ́ọ̀bù àwọn olè lọ mẹ́rin bá lò yẹn sí èèyàn máa padà sẹ́yìn ní ayé ni lẹ́nu ẹ̀ lọ́n ọlọ́run gbófin kalẹ̀ ànábì gbófin kalẹ̀ ọmọ gbófin méjèèjì yẹn ọlọ́run fi tètò ayé láti bẹ̀rẹ̀ ayé dópin ayé kò ní tẹ́ kò ní tí òun náà ni ọmọ jódodo táyọ̀ fi parẹ́ ẹ̀rí sísà tí ó jáde ẹ̀rọ mú kébù kan yóò tún tọ́tẹ̀ fẹ́rẹ́fẹ́ lẹ́wọ́n ni ah islam yìí tó ń ṣe ní ah islam haq islam táwọn ṣe corporate islam ẹjá kò níbi àdánwò ká lè bọ́ sínú islam gidi ẹlẹ́mí ọjọ́ mùsùlùmí lọ́kùnrin yóò máa fárún gbà tó ní sars àwọn náà gba súnà bọ̀tẹ̀ irun yóò possible islam náà nìyẹn ànábì ní ààfin lè ha ẹ̀dánù gbọ̀n sí ẹ̀sìn máa gẹ̀rùn mú yín ọwọ́ àfihàn múlẹ̀ ọ̀farùngbà àbọ̀farùngbà nìkan gbogbo àwọn irú islam yẹn jálọ lè fi ilẹ̀ ẹ̀rọ lómi tí ó ní bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi máa bá àwọn alùsùn náà ṣe àwọn alùbídé àná èmi máa bá wọn ṣe alùwàsàtíyà nìyẹn moderate islam mi ọlọ́tàánú yìí wọ́n máa ti lè áfíríkà rí ìmáadáwó wọ́n ṣe mọ̀lúdì máa gba mọ̀lú tẹ́yìn náà bá ń ṣe halkọ̀ máa bá ń lẹ́tà ìsinmi kíláàsì máa máa wá halkọ̀ máa dé máa lọ ṣàṣàlátù náà pè ní corporate islam ìdóhùn sí olè pé rẹ̀ ọlọ́ni ó dúkọ̀ ló fi sílímì káàfà ọlọ́ni wọnú sùlámù pátápátá mọ́tàn rẹ̀ lẹ́yìn náà tẹ̀kẹ̀fẹ́rẹ̀ mùsùlùmí ká máa pe àwọn mùsùlùmí ní kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ìṣẹ́ bọ̀ àbí pẹ̀lú àìtẹ̀lé àṣẹ ànábì tí è sọ̀rọ̀ yàn àbí àṣà ànábì tọ́jú ọ̀ràn yàn ayé àmọ́ tó ń wá ìtẹ̀lé rẹ̀ ẹlẹ́sẹ̀ ni ó máa jẹ́ torí kìí sọ̀rọ̀ ẹbọ ànábì lóun fẹ́ kẹ́ máa fi ọwọ́ jẹun ànábì sọ fẹ́nìkan pé sẹ́mìlá wọ̀kúl bí yẹmínìk ànábì ni jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tàn rẹ̀ nípa sẹ́ni ìtumọ̀ ni pé tó dáa jù ní ká máa fọwọ́ jẹ jẹun èyí tọwọ́ bá ṣe ṣe kíni tọwọ́ ṣe jẹ tọwọ́ súnà yẹn ànábẹ̀fẹ̀ ká máa ṣe téèyàn bá ń ṣe yọgbàládá lẹ́yìn náà ipò rọ̀ ga wájú ọlọ́run nítorí kọ́ tẹ̀lé àṣà nàbì ẹni tí ó bá ṣe ó di kèfèrí ó di kèfèrí ọ̀ṣẹ̀ àbíká ní kò gbaládá súnà yẹn tàbá ní ìsìnbábọ̀ ànábìfẹ́ ni adẹ́pẹ́ èèyàn ọ̀sẹ̀ àmọ́ ládá lẹ́yìn onígbà tàbá ní ọ̀ràn àyàn ni ọ̀dà téèyàn bá ṣe yọgbẹ̀sẹ̀ káwá ní kèfèrí lẹni tí ọba ṣe kìí sì sọ̀rọ̀ ẹbọ kìí sì ń tí mú yẹn di kèfèrí lápèjúwe kéèyàn fi spoon jẹun àwọn kan dìde lọrin ẹ̀yìn náà ti mọ̀ wọ́n wọ́n ní ẹni ọba fi spoon jẹun wọ́n ní ìfọwọ́ káfírun kèfèrí ni mukhalladun finnar tó bá wọ náà kò ní jáde nínú náà àwọn tàwí náà àwọn ìyàwó wọn ẹ̀hà o ọtí yẹ ṣòkòtò wọn náà kọjá wọn wọn gbà wọn ka kuraani wọn wọn nìyẹn nítorí ń sọ nítorí àfẹ́ wọn má kẹ́ ẹ má máa kó àwa náà má wọn nítorí ọ̀kan lè bẹ̀rẹ̀ kọ́kọ́ tẹ̀ pé ọ̀kan wọ́n sàlàyé àwọn yòókù wọn àwọn èèyàn ò sí lórí súnà nábì súnà lọ́lọ́tọ̀ àwọn ṣe kí ni àwọn lọ́lọ́tọ̀ ni èèyàn mú tẹ̀sùbá lọ́wọ́ bídà ni tẹ̀sùbá lọ́dọ̀ ti tèmi tèmi gbà nù àwọn afá kan àwọn ní kèsè bídà tẹ́yìn ọba ti fi ṣe bídà ọkàn fi kà náà ni àmọ́ sáà nábì lò wọ́n láà nábì lò ẹ̀já sílẹ̀ ọwọ́ láà nábì lò gbogbo tó fẹ́ ṣe láyé ló sì ṣe gbogbo ìṣẹ́gun ọ̀tá lọ́sẹ̀ pẹ̀lú ọwọ́ yìí náà àdẹ́gbẹ́ ọwọ́ gangan kọ́ bí ìbá ṣe ìmánì tó ṣe kí ni tọ́wà lọ́kàn wa àwọn tá a wá wíyìn àwọn gbàgbé ẹni tó wá mú tẹ̀sùbá lọ́wọ́ wà káfírun torí bídí àti wọn kò pín kúlù bídí àti kófù ànábì ní kúlù bídí àti dọ̀làlà àwọn ní kúlù bídí àti kófùrùn wọlé sa kúlù àti kófùrọ̀ kìí ṣe gbogbo bídí àní máa ń sọ yẹn di kèfèrí wọ́n mú lọ́wọ́ ń fi ń kàwùkà bídí àní lọ́dà wàtà àgbà bọ̀tẹ̀ bídíà yẹn ọ̀sọ́ di kèfèrí eléyìí tó bá ti wá rí pé ó ní sísà kan ọwọ́ bí sísà pé sí dáadé ẹ̀mọ́ lọ tó síbí ó ní bẹ́ẹ̀ ni bàbá yẹn ò lè ṣe ákédùn nìkan fún ọmọ òun lẹ́yìnàwó káfẹ̀rẹ̀ nínú òfin ẹ̀sìn tẹ́lẹ̀ náà sì ní ni pé ọmọ tí ń ṣe Islam Fatima tí bàbá rẹ̀ jẹ́ abọ̀rìṣà àbọ́jẹ́ kiri yó ẹ̀kẹ́gbà yọ̀ǹda ni bàbá yẹn ò lè so igi ìmáàmù àbí adájọ́ ní ó so igi fún wọn ẹ̀kan gbàyàn dá pé tó wọn fẹ́ máa yín àmọ́ ẹ̀ tí lè súnmọ́ra yín ó dìgbà tí adájọ́ bá ṣe adájọ́ ṣẹ̀ríà bá ṣe igi fún wọn àbá ìmáàmù bá ṣe so igi fún wọn bó ṣe wà ní ìpìlẹ̀ ni tó bá jẹ́ kèfèrí lóòótọ́ àmọ́ eléyìí wọn ra kèfèrí bọ̀ lọ́rùn ni nígbà wọn ti wá ra kèfèrí bọ̀ lọ́rùn yìí sí nígbà wọn ti ra kèfèrí bọ̀ lọ́rùn definitely kò lè so igi ọmọ yẹn ọ̀kan nù wọn yóò wá so igi ọmọ abimọ̀ àwọn eléyìí náà wọ́n ní al-Islam al ẹ̀sùn òdodo làwọn ń ṣe nítorí jẹ́ sàlàyé kí gbogbo àwọn àfọ́n bídí àga máa gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀tọ̀ ní súnà táwọn ń ṣe ọ̀tọ̀ ní súnà táwọn ń ṣe kí ni táwọn ń ṣe abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ sábà gáìdì wọn lọ́mọ àfọ̀nà mọ̀ wọn àwọn àfá òdodo bó láti dá wọn mọ̀ àfá tí bá ti ń pèpè lọ síbi ẹ má ṣe bọ́ àfá òdodo nìyẹn <laughs> àfá tí bá ti ń pèsè lọ síbi ẹ má ṣe oògùn lẹ́yìn oògùn àrùn oògùn òsàn èdè fífọ iná rọrùn ibà àwọn èèyàn lóògùn ọlọ́ni ká láwí ogun ní àbá tó bá ti pariwo rẹ̀ ẹ afọ́dodo nìyẹn torí iṣẹ́ tó gbà lọ́wọ́ àwọn ànábì ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibut taghut gbogbo àwọn ànábì ọlọ́ni tá gbaṣẹ́ lọ́wọ́ wọn wọ́n mọ̀ sọ fún àyàn pé ọlọ́nìkan ọlọ́nìkan alánìkan alánìkan ẹjìnà sẹ́sù ẹjìnà sẹ́sù ẹ má mú èsù lọ́rẹ́ nínú àwọn àmì tá a fi máa fọ́ òdodo òun náà ni pé yọ́ọ́ máa jìnà sí lẹ́yìn náà yóò dúró pẹ̀lú súnà yóò takú lérí súnà nábì ìpé ànábì ò ṣe àní ṣe yóò takú lérí ẹ̀ lẹ́yìn náà kò ní máa ti làákàyè síwájú alukurani àti súnà gbogbo bó ṣe kí làákàyè ọ̀ pọ̀ tó tí wọ́n bá dájọ báyìí yóò kàn ní kí lọ́lọ́run wí kí làánábì wí ìtànábì wá wí òun yóò máa jẹ́ fáínà àfọ òdodo wọn máa pèpè sójú ọ̀nà ọlọ́run ọba láì ní bẹ̀rù kò síwájú ẹni tí ò ti nílé sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ nítorí pé ń wá ojú rere wọn bẹ́ẹ̀ sì ni kò ní kìlọ̀ fún wọn nítorí pé ń bẹ̀rù wọn yọ́ wá gbà pé gbogbo tó ń wá ọwọ́ Ọlọ́run ló wà oore ọwọ́ Ọlọ́run ló wà kábúrò ṣèyàn ọ̀dọ̀ Ọlọ́run ní ti máa ń wá Ọlọ́run ní máa ń pàṣẹ rẹ̀ yọ́ láyà lérí iṣẹ́ Ọlọ́run afọ́dodo ni ẹ ìfẹ́ àfàjọ́ mọ̀ pé ibi ya kéwúdé yìí àwọn aláàjì ń bẹ ń kalẹ̀ wọ́n sì mutí ẹ̀yàn ọmọ ẹ̀ka síwájú ní ìbá fàáyà nìyọ́ bàjẹ́ fún yàn lọ́sẹ̀ wo yóò sì bàjẹ́ fún lóòótọ́ yóò kàn máa sọ òdodo yóò máa lẹ́mọ́lẹ̀ ní gbà bí gbà yóò máa lẹ́mọ́lẹ̀ yóò máa fọ́nká kálukú ọmọ mú tiẹ̀ lẹ́yìn náà afọ́ òdodo ìtọ̀wọ́rọ̀ yóò máa sọ jíjẹ yóò máa sọ mímu wọ́n sàdúrà fáwọn ọmọ yahoo ó ń ṣe kùránì fáwọn ọmọ yahoo ó ń sóògùn fáwọn ọmọ yahoo plus ọláfà ni ọ wọ́n gbé màlúù wọ́n gbẹ́ran wá wọ́n kọ́lé fún ọ ọ̀wọ̀ náà torí ẹni tí ń jalè àtẹ́ntí ń rọlẹ̀ lọ́wọ́ ó lè lò náà àbúròdó yóò máa sàfàjẹ́ lẹ́yìn náà yóò máa gbà lọ́dọ̀ àwọn tó ní yóò máa fáwọn tí ó sí kí ni àwọn tí ó ní àtibábù tawfik tó àwádé parí bóò láti wá sí kóńgẹ̀ ìsìláàmù yìí táàfi bọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí gbogbo sàtífíkẹ̀tì òní wúlò tàbá ti kú gbogbo ilé ta kọ́ mọ́tò tààrà òní wúlò kò sí ìtagbélọ̀rùn ń bẹ̀ ìsìláàmù ni wọ́n ní ká mú wá sọ́run islam ta fẹ́ mú lọ́rùn yìí bó láti wá fẹ́ ṣe kòǹgẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ al-ilmu ash-shar'i kàmà lè kéwú kéwú ní máa ń jẹ́ kí ojú yàn là ìtọ́ba ti dàrú nínú ọ̀rọ̀ tó yìnbá ti kéwú yóò kílẹ̀ ẹwọ́n tó ti dàrú nínú ròrí wa nílẹ̀ yorùbá àmọ́ ìbá ti ń kéwú ọ̀kan náà lọ́sọ nínú ara wọn ní ọ̀fà ń bẹ̀ wọn ó ní bẹ́ẹ̀ bá ti ń wá ìgò ẹ̀yìn tẹ̀ ń tòróró ó ní ẹ máa lọjà mọ́ ẹ̀ǹkúlé àwọn lè máa mú ní ẹ lọ ó ní ẹ sàmbẹ̀ tí ó sun yín ń bá àwọn yòókù rẹ̀ wí dájọ́ máa ń lò náà ni ó ní ẹ máa wulẹ̀ lọjà ẹlẹ́ǹkúlé ìmáàmù ẹ sà ìgò tí ó sun yín bẹ̀ ìgò kí ni jama ìgò sinapu àwọn ti bà pé nǹkan ti dé torí wọ́n mọ̀ pé sinapu àwọn ń lò àwa sì mà nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wà dàrú wọn lọ́wọ́ pé á ah, àbí àbọ̀ ọtí tún di àbí wọ́n tún sọ àyà mi kalẹ̀ wípé ọtí tuntun di halali ni ìmáàmù ṣéwù ní mutí wọn ni ọmọ dákẹ́ mẹ́jọ kún bẹ́ẹ̀ àmọ́ ah, ọmọ ọmọ para kámọ́ yìí kọ́ta lọ́lọ́ ń sọ eléyìí dà wàhálà fi ń ṣe ogun ọ̀la lè ṣe ká sì tún tọ́ bàjẹ́ ká fi ṣe kíni ká fi tún ìdí ó bàjẹ́ ṣe ọwọ́ òkú àtàgbàgbà òkú ní sọ yẹn o ó ní wọ́n fẹ́ fìyẹn tún tòun ṣe òun ti bàjẹ́ àmọ́ òkú ti bàjẹ́ ń tiẹ̀ káwá mú tó ti bàjẹ́ kábi tún <laughs> ọ̀kan rí àwọn tí àjọ parí ẹ̀kọ́ níjọ ó lọ́lọ́dọ̀ ṣé òun wá béèrè béèrè yẹn ṣé wàá ní wo fáànù fáànù fáànù yìí sì tó ti ń ṣiṣẹ́ ọwọ́ kan wàá ṣiṣẹ́ mẹ́rin àwa rí kàṣẹ́ tó ti pé yíjì nìjẹ́ ti bàjẹ́ <laughs> àwọn àdìgà tó dé pé engine ẹ̀ tó ṣe kí ni ó ti bàjẹ́ òun wà ní store ó wà lẹ́ẹ̀lẹ́ káwá yọ apá kan yẹn ká fi ṣe léyìí kí láburú bẹ̀ ó ní tó fi dáhùn lóhùn fatiwanu bí kò sí tó burú ká máa jòkú àwọn gbọ́ láàfẹ́ ẹlẹ́bọ òní wọ́n gbọ́ ẹlẹ́bọ èyí tó ń ṣe yẹ kí ni wọ́n gbọ́ ẹ̀mẹ́sì Islam ẹbọ ni o ìmà ká máa jòkú táwọn afá sunna irú ìta ń ṣe yìí náà sìn ẹlòmíì ti bọ́ lọ́wọ́ ayé báyìí ẹlòmíì ti bọ́ lọ́wọ́ àṣàṣì ẹlòmíì ti bọ́ lọ́wọ́ àwọn fẹ́lẹ́bọ̀ bá a ṣe sọ yìí ẹlòmíì ti ó ti clear pé wà ah, sí Islam ni wọ́n ní Kùránì àti Sunnah nìkan ni o ìmà lẹ́yìn náà dùà ìyá mu kọlíbalì kúló sábẹ́ ti kọlíbalì àdínì káwọn fàdé wa lẹ̀ ọkàn wa yẹn Ọlọ́run lè yí o ṣẹlẹ̀ àwọn tí wọ́n ṣẹlẹ̀ àná yẹn Ọlọ́run ló yí síbẹ̀ o wọ́n sì lọ lè wọ náà yẹn ìwọ náà tọ́ ọmọ náà tá ló fi ọmọ náà ọmọ wa bẹ̀rẹ̀ kọ́mọ́jì òsì nàmá o tó fi tẹ́rí gbasọ́ àìmọye ẹlẹ́sìn tí ó ní ẹ̀sìn ti sún owó wọn ṣe mọ́ àìmọye ọmọ àta tó wọ́n sì ronúpìwàdà ranù tó sì bẹ̀rẹ̀ sí sẹ̀sìn kálukú sì kú lérí ẹ̀ àdúrà púpọ̀ lẹ́yìn náà kí a máa rìn pẹ̀lú àwọn ẹni ká máa rìn pẹ̀lú àwọn ẹni o lè ohun torí Islam o o lè ṣe kí ni jama o o gbé Ah, àárín àwọn tá wà yìí orí burúkú tẹ̀ bá sekù àwọn ọmọ ọmọba lọ ni ọ̀tàlẹ̀ ọkùnrin jẹ́ nǹkan tọ́ta ọ̀tàntẹ́ mílíọ̀n ọlọ́lẹ̀ ralẹ̀ síbi táwọn afẹ́sìn bá wà nítorí kò lè mùsùlámù dọ̀rùn káwọn ọmọ rẹ̀ náà kí wọ́n lè jẹ́ mùsùlùmí gidi tí wọ́n máa ṣàdúrà fún tó bá kú wọ́n mẹ́rin kan tó jẹ́ pé ilé tó ní ó sì lọ lè gbé rẹ́ǹtì ó jìnnà gafa lọ́nà Abẹ́òkúta ń ó gbélé rẹ́ǹtì owó tọ́wọ́ gbà ń bẹ̀ ọwọ́ fi gba ilé sàdúgbò wa káwọn ọmọ rẹ̀ kan lè máa wá ka Kùránì kóun náà kó lè máa wá gbọ́ hálíkọ̀ ó gbé ẹsẹ̀ rẹ̀ sájà ibi iṣẹ́ tó ń ṣe yẹn tẹ́sí ń bọ̀ yẹn tó bá kú owó sẹ́yìn ò ní bọ́ lọ́rùn yóò da ọ̀dàkùn kò yọra kó ń bẹ̀ láàrin ọjà tó wà tẹ́sí rẹ̀ ń bọ̀ yẹn kó ń bẹ̀ wà nǹkan mìta nítorí wala tamutunna illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní ẹ̀kú lérí Islam ìsìláàmù tí wọ́n sì rí fà sí ìsìláàmù èyí tá nẹ́bì mú wa ní o èyí tá nẹ́bì mú wa yẹn a máa wà ní o kìí ṣèyí tí wọ́n fún wa nílẹ̀ Yorùbá ìta wà yìí o mọ̀bẹ̀lọ́n mọ̀bẹ̀lọ́n ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ìsìláàmù alhaq àti mi tí mo sọ àtẹ̀yìntẹ́ gbọ́ kọ́lọ́mọ́sàdì amúdéwájú ọlọ́run ọba wa ìdáná àwọn tí ma ń dáyàn lọ́nà nínú àwọn àfẹ́sù afẹ́ ẹlẹ́bọ nínú àwọn ọ̀daràn nínú àwọn ẹni bú ọlọ́run ọba ọmọdé wọn dá wa lọ́nà o àlìjánu tí ń jà káàkiri ọlọ́run atẹ́gùn rẹ̀ ọlọ́mọdé ọ̀fẹ́ délé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n fún wa ní ìdóṣinṣin lérí ẹ̀sìn rẹ̀ kọ́lọ́n ọba aláàkó fi alọ́kan balẹ̀ kọ́lọ́n ọba aláàkó kẹwa ní kẹtẹ́sìn òfin ní bọ́ kọ́lọ́n ọba aláàkó wa pa wá lérí Islam kọ́lọ́n ọba aláàkó sí wa lọ́mọ àlìjánnà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق